leading stand up comedians Nàìjíríà. Tọdún yìí tún máa gbúrege jíjẹ yàtọ̀. Pẹ̀lú Dr. Yinka Ayéfẹ́lẹ́ mọ ẹni ọjà. Láàrin tẹríba torí ṣe. Testimony jaga. Àjidara. Ìlàjà kìtúni ọlọ́run sọ bẹ́ẹ̀. Dídèmí ọlá ọba. Yẹtùní ààrẹ. Ẹ̀sà ìgbẹ́kẹ̀lé. Yẹmí ọlábísí. Adébọ́lù twin. Sani ológun ara. Gòkè bàjọ́ wa. Ṣẹ́gun Adéwọlé kòkòrò. Mike Abdo. Bísí Alábìyẹ. Bukola Gade Sẹ́wọ́lẹ̀ Jésù. Bàbá Tómi Ṣe. Káyọ̀dé Oyewale. Ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtàn. ní ẹ̀ka dákẹ́. àwọn tó máa darí ètò darí bẹ́ẹ̀ kẹwàá lọ́jọ́ yẹn ni wòlíì àgbà. wòlíì àròlé mc remote nepa boy sita gbẹdẹrù àti mc akabala reverend kẹ́hìndé alábí lolùgbàlejò àgbà. juda mega praise twenty twenty two. àpéjọpọ̀ olórin ẹ̀mí tá ọjọ́ kọrin yìí sí olúwa. látàrí ọjọ́ bí dọ́kítà yìí ká yẹ fẹ́lẹ́ lọ́dọọdún. monday ìrọ̀lẹ́ òní ni ẹ the all new I Love My Indomie promo. All you have to do is buy an I Love My Indomie promo pack. Then look inside the pack for a unique letter. Collect all 14 letters till you can spell I Love My Indomie. Send a picture of your collection to our WhatsApp number 0807 709000 and win 100,000 Naira instantly. Everyone's got a chance to win big. So hurry and grab your I Love My Indomie promo pack now. Offer valid while stock lasts. Terms and conditions apply. Indomie noodles, tasty nutrition, good for you. I love my Indomie. Uncle Dentist, what's in be cavities? kids take they protect my teeth from cavities shey they use use comfort? no dear Now, hold for teeth they cause most tooth pain will be cavity but if you use colgate maximum cavity protection take brush every day the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay time don't reach to upgrade to the world's most chosen toothpaste colgate because colgate locks calcium in yes cavities out The nigerian dental association they recommend colgate ibadan kini so Fresh FM nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́yìn ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine tilẹ̀. kò ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. àti báni láàrin bójú bá ń pa ni àsìmọ́ yọ sára ojú mi ojú rẹ láàárọ̀ oh, yìí bí wọ́n bá ti rójú mi wọ́n ti rójú báyọ̀ ìrèké ti dìran àpò ewé ti pẹ́ lára ọṣẹ <laughs> kíni. olówe lòwe lè yé. <laughs> olówe lòwe ẹ olóye lòye. olówe lòwe àdìgún <laughs> ọgbọ̀n ìyàwó ẹ̀ how are you. àwọn tí à ń bá sọ̀rọ̀ ó ti yé wọn àwọn èèyàn o mr hmm. jase ní gbogbo wọn wọn jase ó sì ti yé wọn púpọ̀ hmm. jù hmm. ojú báyọ̀ rẹ̀ rìn láàárọ̀ yìí ni ah. ojú rẹ̀ ò ṣe é rí kankan. ṣé ọ̀bọ ìwà òkè. Ah, bọ́ọ̀ bá wọ òkè já ẹ̀. Ah. ayé òkè. yes mo fẹ́ bẹ̀ tẹ̀ lọ́wọ́ ẹ̀ tọ́ ọ bá wọ òkè já rójú ẹ̀. aláìmọ̀ wà òkè èmi kàn fẹ́ fi dára ni. ojú ẹ ti jáde o. <laughs> ọ̀dà àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba. ó dà pé ok inú ẹ torí inú ẹ ń dá dùn yàtọ̀ láàárọ̀. kò sí ní ìlú thirty one lónìí. ok tó jẹ́ Judah night. Judah night Judah praise ní mọ́nú eh, ẹ dùn eh, àbí nǹkan mi. Monday tó parí oṣù kìíní ẹni nù lẹ́yìn thirty one òní kò tún sí thirty one kankan mọ́ títí everyday máàṣì. Uh, eh, ṣe ti dùn ọ́ nínú. ara ti dùn ẹ̀ nínú ẹ̀nu lẹ́yìn èyí kò sẹ́ni tí wọ́n mi sọ yìí pé àsọ́sù yìí oṣù tí ì ẹnìkan kò lè bá mi sọ yìí. ṣe ti dùn ẹ̀ nínú ẹ̀nu. yes ah. tọ́gbà ẹ̀ lè yí kálẹ̀ndà padà. gbogbo tó dùn ọ̀nù lọ ṣàlàyé yìí bọ́ọ̀ bá ní nǹkan míì tí ń bẹ lọ́kàn rẹ̀ ni ọ sọ ìdí ń dùn mọ́ mi nú ọmọ dùn mọ́ ọ̀gán nú. irọ́ <laughs> ó ń gbà tipẹ́tipẹ́ kan báyìí bí ọdún bíi bí ọba tí ìwọ ọdún bíi méje mẹ́jọ mẹ́sàn-án mm. tí ẹnìkan kọ ìgboro ti dàrú mm. àṣegboro ti dàrú ńgbà yẹn oh. kí ọlọ́run kó ah. ṣàánú. Eh, àwọn olórin ti kọrin tipẹ́tipẹ́ hmm. wọ́n ní orin ní síwájú ọ̀tẹ̀ hmm. nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́gọ́rùn-ún ọdún hmm. olórin yóò ti fi kọ ìlú lé o kò sówó ló àsówó ìlú ò le kankan kò sówó ọ̀wọ́n gbòòrò nígbà náà orin orin tá à ń wí un ó ti tó àádọ́ta ọdún sẹ́yìn o. Hmm. ah bẹ́ẹ̀ ni ah bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó wá sí ṣó yẹ kí ló orin un that particular orin hmm. ṣó yẹ kó tún wá mọ́ relevant ṣé ìgbésí eh. ayé àwùjọ ń lọ sẹ́yìn ni. Mm àbí ń lọ wájú ṣó yẹ kó tún bóde mu ìlú le kò sówó lóde bóyá ti sọ léyìn dàfí ẹ̀yìn tí <laughs> eégún fi sọ láti ìgbà tipẹ́tipẹ́. ó ti gbàgbé orí kọ̀lẹ́tì gan ní ìsìn mm-hmm. ẹ rọra mú mi. ẹ rọra jẹsùn fúdù ti gbówó lórí. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wá gbọ́ pé ẹ ṣe wedding nísìn ẹ ti mọ fàdúrà ràn ìyàwó lọ́wọ́ pé tó ọlọ́run ó pèsè o <laughs> fúnra wọn ni wọn ò wọn ò jẹ́ kí kinní wọn dúró ni o wọn ni wọn fẹ́ ká ṣe wedding adẹ̀ ṣe wedding kò tí ì sọmọ kankan ní ìsìn o a ní sùúrù o a ní sùúrù o jáde kẹ́kẹ́ nọ́mì yìí gbéra sọ o <laughs> ah. ẹ kàn ń ẹ lọ sí sóòrùn fún ìyàwó àtọkọ àwọn ọmọ nǹkan tí wọ́n ṣe ah. Ah. bí ta ṣe rí ni. mẹ́ta mm. la fi bẹ̀rẹ̀ ajá balẹ̀ lọ́wọ́ <laughs> oh. ẹ̀ ká again tó o ti di mẹ́ta <laughs> tóònù ha mẹ́ta tóò kan tóò mẹ́ta ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sí gbàgede àjà àbálẹ̀ ẹ káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun ẹ sì káàbọ̀ sí ọjọ́ tuntun. ẹ wá káàbọ̀ sínú ọjọ́ tó parí oṣù kìíní january mayday tó kányìn. ẹ ẹ káàbọ̀ sí ọjọ́ tó kángun sí hmm. oṣù kejì ọdún nǹkan méjì ní múnú wa dùn nínú ọ̀sẹ̀ yìí ní ìkànnì fresh àkọ́kọ́ juda nights ó pọ̀ mm, ó pọ̀ àmọ́ méjì tọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni a ṣe juda night juda praise à ń lọ sí juda láti lọ wọ ìwà ayọ̀ sí olúwa lónìí àkọ́kọ́ nù bílẹ̀ ọ̀la bá wa mọ́ àwa mọ̀ sọjọ́ bíi ìpọ̀pọ̀ sísìn ọjọ́ bíi ọ̀gá wa ọ̀mọ̀wé Yínká Joel Ayéfẹ́lẹ́ ok yẹn wàá mọ bí a ṣe fẹ́ torí mẹ́ta gbogbo àwùjọ we are for nobody eh, uh, we are for, for everybody <laughs> ìlànà mẹ́ta a ṣe dídá nàìjíríà lónìí báàkì irun ẹ̀ bó bá di ọ̀sán ọ̀la ìjọ Jímọ̀ látòkì rẹ̀ àwọn àlọ́jọ́ àbọ̀gùn àbọ̀gùn ọjọ́ bíi ọgùn àjọbọ wọ́n ti má jáde again. tọwọ́ bá wọn bẹ́ <laughs> sídìí ogun nítorí pé ní ẹlẹ́ni ọ̀sán ọjọ́ bíi. sájà ni ọmọ fíbọ̀gùn irọ́ ewúrẹ́ ni. èmi ò mọ ẹ mọ kọ́ àní o ewúrẹ́ ni ṣé ọmọ tó bẹ́lẹ̀ sí ni ṣé ewúrẹ́ lọ bá wọn bẹ́lẹ̀ sí ni. bọ́ bá ń gbọ́ mi ń gbọ́ o Vanguard àti Punch mo mú wa nẹ́tíwọ̀kì ọ̀dà o. ok. a sì mo sì rí eh, Tribune kan wọ́n fọ́ rẹ̀ ìwà ẹ̀ lọ́ba débẹ̀ ìwé ìròyìn ẹyọ kan níbẹ̀ lọ́rẹ̀. rárá tèmi tó lẹ́rù ni wọn ò bá ń dín kó nǹkan kan yìí ti tó láàárọ̀ tòní kẹ wá sọ fún ọmọkùnrin tí ń jẹ́ ahmed o kọjọ ọmọ pé o níjọ mi. ẹyọ kan sì ti tó àbí àmọ́ kọ ọmọ oúnjẹ tó máa pé kò sí wàhálà. Nigerian Tribune ti ń bẹ ní iwájú ti Abọ́ládé ọmọ Sàlámì wọ́n rí nǹkan kan bẹ̀ gbogbo ohun tí a kàn bẹ̀ yẹbẹ yẹbẹ fún yín kí ni wọ́n ń kọ sójú àwọn ìwé ìròyìn tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ níbẹ̀ twenty twenty three wọ́n ti bẹ̀rẹ̀ hmm ìjọ catholic orílẹ̀-èdè nàìjíríà ti sọ fún gbogbo ọmọ nàìjíríà pé twenty twenty three tá a tún dìbò tí kò wá ti ń retí yìí ẹ jìnnà gédégédé sáwọn olóṣèlú tó bá fẹ́ bá yín lo ọgbọ́n burúkú ọgbọ́n ẹ̀sìn àti ọgbọ́n ẹlẹ́yàmẹ̀yà láti fìfàjú yín mọ́ra ẹ jìnnà sáwọn eléyìí wọn èyí ṣèyàn dáadáa ìjọ catholic ní orílẹ̀-èdè nàìjíríà àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ni mo tún ti wá rí ìròyìn míì ọ̀rántí super call, tíjó ní super cup eh, abak yari tí wọ́n ní kí ọlọ́rin ìrọ́kúnlé. yes ọlọ́pàá tó jáfáfá. bẹ́ẹ̀ ni orí ìrọ́kúnlé ni eh, ó yẹ kí wọ́n wà àmọ́ wọ́n ní wọ́n lọ síbi ayẹyẹ ìgbéyàwó ọmọ ọ̀gá àgbà eh, ìpẹ́tù àgbà iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ní màìdúgbò. tí ẹ̀ bá ń rọ́kúnlé kò gbọ́dọ̀ bóde mọ́. Ah, ah. èmi ìwà mọ̀ tó sọ kí ni ìròyìn ń bẹ. ìrọ̀ kúnlé kì í sàtìmọ́lé lọ́rọ̀ kún sì jókòó sílé náà eh, ni. step aside fúngbà díẹ̀ kì í ṣe kó o lè step out lọ bí ìgbéyàwó. ẹlẹ́mi náà bẹ̀rẹ̀ pé ṣé ó wà ní oṣù ọ̀dì ni suspended TCP Abakari attends IGP Akali San's wedding in Maiduguri. ṣé ẹdítọ̀ bá kọ́ ọ wà ní sọ́ọ́dì ni ọmọ nítorí tó fi kọ́. ṣé mi ò attend the wedding ní òpin ọ̀sẹ̀ tó lọ. wọ́n mọ̀ again. Ah, wọn ò dá ọmọ náà. wọn ò ní dá ọmọ. Ah, wọ́n dé mi mọ́. wọ́n ti dá ọmọ tipẹ́ <laughs> wọ́n gbọ́ lórí di rìpọ́ọ̀tù ẹ̀sìn ròyìn wọ́n gbé nù ròyìn wẹ́dì lópin ọ̀sẹ̀ àwọn ẹ̀dí tọ̀ngàn jáde oh <laughs> ọ̀dà ok twenty twenty three ó ní ti ìwé ìròyìn Nigerian Tribune náà dálé lórí power shift ó ní wọ́n sọ ọ́ àwọn tó wà láti ẹkùn àárín gbogbo ní middle belt wọ́n sọ̀rọ̀ tí iná ń bòde lẹ́nu bí olúkòso ni wọ́n ní ẹ bá ní kìlọ̀ fún Àtíkù kọ́mọ̀ da sẹ́tì rú o hmm. Àtíkù ọmọ da sẹ́tì rú hmm. nítorí pé agbára gbọ́dọ̀ kú ò láti àríwá kọ́ padà sí gúúsù èwo ní tí kùkù kẹ̀kẹ́ táàtìkù tó ń ṣe o ọ̀fẹ́ da sẹ́tì rú ni o hmm. ìtì ọ̀hánẹ́ẹ̀zẹ̀ táwọn náà tó sọnù. àwọn èèyàn kan rún mú wọ́n ń kálá lọ́wọ́ bóyá wọn ò ní jẹ́ kí Sanwó-Olú ó ṣe sáà kejì lẹ́kọ̀ọ́ ní gbìmọ̀ àwòrò ṣàṣà kan tí ń bẹ lágbo ìjọba lẹ́kọ̀ọ́ bá ní kò sẹ́ni tí ó pààrọ̀ Sanwó-Olú fún 2023 òun náà ni ó padà ṣe sáà kejì ìròyìn yẹn ni ó kéé náà èkó fọ̀ sóò ìta gbangba Vanguard fún tòní. ọ̀dà wọn ní ìgbà tílẹ̀ bá mọ́ iná làárọ̀ ẹni o ní apá abìkan ní agbègbè ẹsẹ̀ odò ní ìjọba àbílẹ̀ southern ìjọ tọ́wà ní ìpínlẹ̀ etí ọjẹ́ ibi tẹ́po ti rìn gbèdé lórílẹ̀‐èdè nàìjíríà ní bayelsa lọ́hùn-ún wọ́n ní a sọ wípé àkọ́kọ́ rèé tí wọ́n fi ojú kan ọkọ̀ láti bí àádọ́ta ọdún sẹ́yìn tí wọ́n rí tí ọkọ̀ yọ fíhùn fíhùn fíhùn à hmm. Hmm. ṣe ni wọ́n mú ijó hmm. àṣà ọkọ̀ gba àdúgbò táwọn náà kọjá. kábíyèsí ní twenty first century. <laughs> ní nàìjíríà yìí náà ní nàìjíríà wọ́n ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí fò fáyọ̀ pé àdúpẹ́ o àdúpẹ́ o àwọn náà fojú kan mọ́tò lágbègbè wa. hallelujah ní nàìjíríà ni o. devil is a liar. iléeṣẹ́ ààrẹ presidency ti ní nǹkan àtijọ́ gbáà ní ìsọkúsọ ọ̀rọ̀ tí pdp sọ sí ààrẹ buhari lórí bí ààrẹ buhari ṣe fagilé ìrìn àjò wọn sí zamfara. Si kí ni ti PDP gan ìròyìn ẹsẹ̀ mi rọ̀bọ̀rẹ́ bẹ́ẹ̀ ní ìta gbangba Vanguard fún tòórọ̀ yìí o. alright àwọn ìròyìn èyí tí èmi tún ń wò níwájú mi báyìí mò ń rí níbi tí wọ́n ti kọ́ sí wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti gbé ẹ̀rọ ayélujára kan bọ́ síta léyìí tó ń kákó fi mọ́ tọpinpin ọ̀rọ̀ ilẹ̀ tẹ́ ẹ bá fẹ́ rà àti ọ̀rọ̀ ilẹ̀ kí àwọn alọ́nilọ́wọ́gbà wọ́n mọ̀ bá àtagúdẹ ilẹ̀ fún yín òun rèé nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí. Senate ti sọ fúnjọba àpapọ̀ pé kí wọ́n wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ ọ̀nà tí wọ́n fẹ́ gbà ná tírílíọ̀nù mẹ́ta náírà fún sọ́bsidì àtàwọn nǹkan míì wọ́n gbọ́dọ̀ ṣe àlàyé fún àwọn o ìròyìn kan náà tún ni kò dùn mọ́ni nínú yìí wọ́n ní he ó mà ṣe o ńṣe làwọn géńdé agbébọn kan tẹ́nikẹ́ni ọ̀mọ́ ti lalẹ̀ wọ̀lú wọ́n pa òṣìṣẹ́ aláàbò nàìjíríà méjìlá hmm. wọ́n tún pa àwọn mọ́kànlá míì ní kaduna niger àti ní ìpínlẹ̀ rivers èé ní ìròyìn ẹ̀ ń wí ìta gbangba Vanguard ni wọ́n tún kọ́ sí o. ẹ wò ó láti ìpínlẹ̀ èkìtì àwọn ẹgbẹ́ kan wọ́n ní wọ́n ti nàka àbùkù sí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkìtì ayọ̀délé fáyọ̀ṣe pàápàá òní èyàn ẹni tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Ṣẹ́gun Òní wípé ńṣe ni Fáyọ̀ṣe ó fẹ́ ta àwọn dànù sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú APC àwọn sì dá lóhùn wípé àgúnláàrẹ ńdọ́báwọ̀ lẹ́nu ló lè mọ fẹnu ẹ sọ àwa mọ àwọn èèyàn tí í ṣe kọ́sọ́ bóde ní PDP tí ń bọ́ APC tẹ́ ń kó PDP tẹ́ ń bọ́ sí APC oníṣẹ́kọ̀ yé wa ni eh, ìtọ́ba wẹ̀ lẹ́nu ló lè fẹnu ẹ sọ ṣé wàá rí ẹni tí í ṣe alákòóso fún ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ resident electoral commissioner ọ̀gbẹ́ni Motiu Agbókè ó ti sọ pé bẹ́rù bá pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ wíwo ni wo àjàgẹrù tí wọ́n dì rú ọrùn INEC ó dàbí ẹ̀ńpọ́ fẹ́ pọ̀ jù bí wọ́n bá fẹ́ jáde ẹ̀ lẹ́ńbẹ̀ wọ́n gbé àjọ míì jáde tí ọmọ rí sí ìforúkọsílẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú wọ́n gbé kúò lọ́rùn INEC. Hmm. tọ́ kó tó di pé a máa lọ sí ojúde ọjà lọ́hùn-ún ẹ jẹ́ oníròyìn agbo òṣèlú nípalẹ̀mọ́ fún 2023 àwọn àgbààgbà APC nílẹ̀ yìí àárín wọn ti pín lórí ọ̀rọ̀ Tinubu ìròyìn yẹn ń pe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ṣé gbogbo ọ̀nà lọ́gbà yín gẹ́gẹ́gẹ́ngẹ́ mm-hmm. ẹ jẹ́ á sójú ọjà mm-hmm. bro Fẹ́mi bí ẹ bá tajà lọ́tẹ̀ tún padà ẹ̀kúnrẹ́rẹ́ àjà àbalẹ̀ fún tòórọ́ òní a máa fáwọn èèyàn wa jẹ ni thank you. àjà àbalẹ̀ àjà àbalẹ̀ ọlọ́run ó jẹ́ ààrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyaka nítorí pé àwọn ọ̀run sọ̀rọ̀ wọ lọ́rùn tí òfurufú náà sì ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn bó bá wa rí bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká nìṣó ní Júdà ká jọ lọ hó ìhó ayọ̀ sí Olúwa Ọlọ́run. àkòrí ìtọ́fẹ́ orí ìtọ́fẹ́ èyí ni juda mega praise twenty twenty two òní monday thirty first of january Ni o ní malete baptist church nìbàdàn juda mega praise àkànṣe ètò orin ìyẹn ọlọ́dọọdún ni tá a fi sọrí ọjọ́ bíi aláṣẹ àti olùdásílẹ̀ fresh fm nigeria ọmọwé yínká joel ayéfẹ́lẹ́ mon juda mega praise twenty twenty two featuring powerful songs of praise from a-list gospel artists yínká ayéfẹ́lẹ́ and the merrymakers. Lanre Tẹríba Mike Abdul Bisi Aláwìyé Adégbòdù Twins Bukola Akin Adéṣẹ́wẹ̀lẹ̀ Jésù Bídèmí Ọláọba Babátúnmiṣe Yétúndé Ààrẹ Ẹ̀sà Ìgbẹ́kẹ̀lé Gòkè Bájọwà Just Adétún Wòlíì Àrólé Ìdòwú Fà Treasure Lizzy Elijah Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀ Kẹ́mi Ológun Àrà Ṣẹ́gun Adéwọlé Bàbá Kòkòrò Káyọ̀dé Òyewọlé Ajídára Testimony Jaga pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká apanilẹ́rìn bíi Wòlíì Àgbà MC Remote Pétérù MC Acapella Nepa Boys cakes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ host reverend kehinde alabi ẹ má gbàgbé àti wá pẹ̀lú nǹkan àbomú yín o judah mega praise òní monday thirty first of january ni o alẹ́ ọpẹ́ àti ìyìn ni. ọpẹ́ wa báyìí wa wàá bọ̀ wa báyìí wa. sí gbẹdọ̀ àkẹrẹ ń bàdàn. orí òkè ìjẹsíwájú lórúkọ rẹ̀ ń jẹ́ o. níbi tí ìpè wòlíì sunday sọládọ̀yè lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ the end time power of resurrection ministry ti ń jẹ́rìí májẹ̀mú ìpè rẹ̀. àṣẹ agbára májẹ̀mú ìjẹsíwájú àti ìgbẹ́dìde ní ṣiṣẹ́ bí mọ̀nà wá. sọkùnrin tóbìnrin ló lè gorí òkè ìgbàdúrà. pàṣẹtòrú látọjú ajé monday sí sunday. láyé sísílẹ̀ láti gorí òkè ìjẹsíwájú gbàdúrà. ayé ilégbè ń bẹ. bẹ́ẹ̀ làbọ̀ tẹ́ra tẹ̀mí ń bẹ ní sẹpẹ́. àkọsí àdúrà májẹ̀mú ìjẹsíwájú ní gbogbo ọjọ́ friday lọ́sọ̀ọ̀sẹ̀. látàgọ́ bẹ́sẹ̀ òwúrọ̀ sago kan sàn. kò y jẹ́ kó mi sì ti friday ọ̀sẹ̀ yìí o. bàbá wòlíì sunday sọ ládòye bàbá ẹ̀ńtà ní bàbá orí òkè. láti bí kíbi wá ọ̀nà dé ojú ọjà amúlòkọ nílùú ìbàdàn. wọ́n mọ́tò tàbí gbé ọ̀kadà tó lọ sí gbàdùn ní àkàrà. bọ́lẹ̀ ní yànnà kíkẹ́mi láti bẹ̀ gbé ọ̀kadà tó lọ sí orí òkè tẹ̀síwájú. wàlàyé sí zero nine zero fifty two eighty seven forty nine twenty six tàbí zero eight zero thirty forty five twenty three zero nine. ó ti gbàdúrà títí síbẹ̀ kò tí ì sí ẹ̀rí àdúrà. orí òkè tẹ̀síwájú ni ó ti wá máa gbàdúrà àwọn ìṣòro tí mo fi dàwọn tó bí mi lọ́jọ́ òní olúwa gbà mí lọ́wọ́. ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura ọlọ́dẹnu ìfẹ́ró ní ìlú ìbàdàn ń pe gbogbo àkọ́bí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà sí àkànṣe àdúrà tá a pè ní òru àkọ́bí àkọ́kọ́ irú rẹ̀ lọ́dún twenty twenty two alẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday february one ni yóò wáyé láago mẹ́wàá àṣálẹ́ sí mẹ́ta òru nínú ìjọ cac àgbàlá ìtura ọlọ́dẹnu ìfẹ́ró ní ìlú ìbàdàn prophet gideon òbíwálé bàbá òyìnbó lolúwa máa lò ǹjẹ́ ẹ mọ̀ pé ègún máa ń tan àwọn àkọ́bí yín lẹ́yìn ẹ̀yin àkọ́bí tẹ fẹ́ gba ipò yín padà wọ́n gbàgbára láti bọ́ lọ́wọ́ àwọn ogun àti ègún àkọ́bí wá gbẹ̀tọ́ àti ipò rẹ padà gẹ́gẹ́ bí àkọ́bí ẹ̀yin òbí ẹ wá dúró fún àwọn ọmọ yín kí nọ́mbà one má bàa di nọ́mbà last ẹ̀rí ńlá dúró dì lálẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday february one nínú ìjọ cac àgbàlá ìtura ọlọ́dẹ ní ìfẹ́rọ ní ìbàdàn ẹ̀yin àkọ́bí Do you know that a major part of living a healthy lifestyle is eating healthy, organically grown food products. But as soon as people hear this, they start thinking about having to go to the farms. But guess what? You do not have to go through all that stress as Rejoice Place Supermarket has made it much more easier for people in Ibadan and its environment to have access to organically grown, rich, and nutritious food products fresh from our farms and partner farms at affordable prices. We are your plug for different foodstuff ranging from plantain, yam, gari, red oil, ekupupa, elubo, iru, tomatoes, scotch bonnet, atarodo, Kain Pepe, Tatashe, and so much more. You get to experience the village market theme every Saturday as Rejoice Place Village Market will be in full effect. Bring your kids to experience a village market setting with love from the fam. We are located at number 42 Liberty Road by Bolaige Bus Stop, adjacent DB Filling Station, Ibadan. Call 0818 715 4256 or 0909 888 0153. Rejoice Place Supermarket. Healthy food healthy lifestyle. Oh, akademi suwite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ ojú pele mọ́ àyíká tó rẹwà o akademi suwite ìgbà yàrá tó tutù mímímí sinimu tó gbala fẹ́ hotel reception wa ọ̀rẹ́ wa ó mọ tó ti pa àti massa chambers wa ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ṣàríyá ọgbọ̀n ò lẹ́lẹ́gbẹ́ tábà ṣayẹyẹ tábà ṣàríyá ìfẹsẹ̀ta ẹyẹ mà tún ga tábà ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn lè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé ìwọ sátidé àjọ solution providers multi-concept resources limited pẹ̀lú àjọṣepọ̀ àjọ elétò ìlera nípínlẹ̀ ọ̀yọ́ oisia àti nípínlẹ̀ ọ̀ṣun oyis ló ń kí gbogbo òṣìṣẹ́ ìjọba kó àmójúbà ètò ìlera yóò dùn ní digital health níbi tẹ́ ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ nílò láti délé ìwòsàn kẹ́ ẹ tó gbà tọ́jú àǹfààní láti wá gbé èyíkéyìí òògùn tẹ́ ẹ nílò fún ìlera yín wá bá yín nílé tàbí lọ́fíìsì sísílẹ̀ o ọ̀fẹ́ sì ni ètò yìí kẹ́kọ̀ọ́ fòókọ́lẹ̀ ní takùn àgbáyé ti àjọ oisia tàbí oyis tàbí léyìíkéyìí ọ́fíìsì wọn ẹ tún kó àmójúbà ìbàdàn and Òṣogbo surgical mission season two níbi tẹ́ ti láǹfààní fún ìtọ́jú àti èyíkéyìí iṣẹ́ abẹ ní ṣíṣe pẹ̀lú owó chíkíní bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejì di ọjọ́ kẹfà oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀ nílùú Ìbàdàn àti ní Òṣogbo lẹ́tọ̀ yóò ti máa wáyé o lásìkò kan náà ètò iṣẹ́ abẹ yìí làwọn ẹlẹ́yinjú àánú ti gbé nígbọ̀wọ́ fún àlàyé ẹ pè zero eight zero five six five six eleven thirty eight zero eight zero fifty six fifty six eleven thirty eight àìsàn ò ní í ṣe wá àmọ́ káwa náà ò mọ̀ ṣàkẹ́ o. bàbá jẹ́ ń rí tèmi ṣe nínú ìpàdé àdúrà yìí o. bábí dá ọ̀ sọ́bí nílé. bábí ọlọ́run tó sọ ibi dire fún mọ́dékàì tó sì tún yí ayé òbèdéódòmù padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọbidire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tíìsì àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọbidire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní tíìsì àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè sọbidire lójú odò lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apostle dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́ kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nínú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ rere tó ń bẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and suite lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five. sì fi gbogbo agbára rẹ̀ jó níwájú olúwa dáfídì sì wọ efodu ọgbọ̀ àsìkò tó ti tó láti tẹ pẹpẹ yìí kájọ gbóhùn ọpẹ́ sókè káyé lóhùn àrò olóńgòrò judah mega praise twenty twenty two alẹ́ òní monday january thirty first làwọn àdàbọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ sí malete baptist church nígbà tó jó orin yìí bá ń rọ̀ látẹ̀nìyàn ká yé fẹ́lẹ́ láre tẹríba torí ṣe ṣẹ́gun adéwọlé bàbá kòkòrò mike abdul bísí aláwìyé bukola kí adé sẹ́wẹ́lẹ́ jésù bàbá àtúnṣe testimony jaga ajibara elijah akitunde ọlọ́run ò sọ bẹ́ẹ̀ dídè ní ọlá ọba yẹtúndí ààrẹ esther ìgbẹ́kẹ̀lé yomi ọlábísí adébójú twins kẹ́ni ológun ara gòkè ìbájọ́wà káyọ̀dé oyèwọlé ìṣòro ayé ni just adétó ìdòwú fan treasured lizzy àtọ̀tọ̀lọ́kun lórí ẹ̀mí pẹ̀lú àwọn adẹ́rìn pòṣónú bíi wòlíì àgbà mc remote nepa boys peter peteru mc acapella wòlíì àrólé reverend kẹ́hìndé alábí lólùgbàlejò giga mega praise twenty twenty two àpéjọ ọ̀pọ̀lọpọ̀ orin yìí tá a fi máa ń sọrí ọjọ́ òbí ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ lọ́dọọdún alẹ́ òní gangan Monday January thirty first ni o aago mẹ́jọ àṣálẹ́ la ti máa bẹ̀rẹ̀ dílẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ ní Malete Baptist Church ìdí odò challenge Ìbàdàn bàbá ṣe jọ ń yìn láàmú gborí ọ̀tún má sì gbàgbé ọ̀fẹ́ ni kò sówó wọlé kàdé dájú pé wá pẹ̀lú nǹkan àbòmọ̀ Judah mega praise twenty twenty two wo èso olè kọ́lé ti Jésù. bàbá mo máa ṣọpẹ́ o mo tún máa yìnyín o ṣe é Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, egbo, and going to mention Bada Fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe dédé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀lú àtìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó music house ilé challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán géérég yege dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ìṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ̀rọ̀kùnrin gbá yagiyagi tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ ni ó sì tún wà ńlẹ̀ lọ́jọ́ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọmọbí àtàlẹ́ ìṣedédé ọmọkùnrin lọ́dún olólùfẹ́ lára àwọn tí ó dá wa lẹ́kọ̀ọ́ ni comrade ìfẹ́tọ̀ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess funke adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yá kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn ajá balẹ̀ ajá balẹ̀. ìbọn ìjà dópin ọgán ti jẹ́ olùgbàlà jagun lọ. ó sì àmì ẹ eh, ogun ti ogun ti sẹ ogun ti sẹ abogun ọsẹ lọ́dọ̀ tiẹ ogun ti sẹ o sì lóòótọ́ láì rè wéré wéré kankan. wo fi jìjì yẹmi nù yẹmi nù. ẹ já káròyìn bí ọwọ. ìjọ catholic ní orílẹ̀-èdè nàìjíríà hmm. wọ́n ti sọ fún gbogbo ọmọ nàìjíríà pé n tó ṣe yín lẹ́ẹ̀kínní ẹ wọ́n mọ̀ jẹ́ gúgúté ìmọ̀ dánilégbonú lẹ́ẹ̀mejì ẹ̀ sọ́ra hmm, hmm, yín hàn hàn hàn ìròyìn ló wí bẹ́ẹ̀ mẹ́ta lọ́sọ̀ọ́ twenty twenty three nkanlẹ̀kùn gbọ̀ngbọ̀n ẹ yàgò fáwọn olóṣèlú òjé marina ọ̀fọ́gòsílẹ̀ kọ́mọ fẹsẹ̀ gúngò kẹsẹ̀ máṣẹ̀ jẹ pàápàá bí wọ́n bá ti dé pẹ̀lú ìlànà ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n máa fi gbẹ̀yìn mọ́ra wọn ìròyìn rèé o ní ẹ̀kún kẹ́kẹ́ pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ń ṣàràjọ lọ́wọ́lọ́wọ́ lọ́tún àtòsí fẹ́tò òdìbò gbogbogbò ọdún 2023 ọdún tí ń bọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀rọ̀ ti jáde láti olú ilé ìjọ ti Catholic ní orílẹ̀-èdè wa Nàìjíríà secretariat wọn lókè lọ́hùn òun náà ni wọ́n ti fi iṣẹ́ sọwọ́ sí etí gbọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àṣìṣe tá a ti ṣe látẹ̀yìn ní orílẹ̀-èdè Nàìjíríà kí a má tún tún àṣìṣe òun ṣe o ní àsìkò tí a wà yìí kí sì làwọn àṣìṣe àtẹ̀yìn ọ̀hún òun náà ni pé à ń tẹ̀lé àwọn olóṣèlú tí ń lo ìlànà ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà fi gba ìbò ní ọwọ́ wa tí wọ́n sì ń fìyẹn ju òkò orúgúdù sí àárín gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní láti pàṣẹ bẹ́ẹ̀ àwọn ó gbàbò lọ́wọ́ àwọn àtàfẹ́ fún wọn ń bò níbùdó òdìbò tá a ti dìbò bí wọ́n bá sì ti gbà á lọ báwọn wọn ó fi àálẹ̀ pẹ̀lú wàhálà ká mọ̀ ọ́ràn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tún jẹ́ olùdìbò ìjọ catholic orílẹ̀-èdè nàìjíríà wàá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé báwọn ará abẹ́ tún ti dé ẹ jìnnà sí jagidijagan èyìn àwọn olóṣèlú bọ́ọ̀bà ọ̀pá bọ́ọ̀bà kò bó lẹ́sẹ̀ ẹni tí í ṣe alákòóso gbogbogbò lórí ìkànsí aráàlú fún ìjọ Catholic orílẹ̀-èdè Nàìjíríà bàbá Mike Omo àwọn náà ni wọ́n ju ọ̀rọ̀ yìí sígboro láti sẹkítẹ́rì àti ìjọun ní inú ìpàdé pàtàkì kan eléyìí tí wọ́n ṣe fún ọdún 2022 pẹ̀lú àwọn tọ́rọ̀ ìjọ ọ̀hún tọ́kàn wọ́n parí ìpàdé tán ni wọ́n sì ju àtẹ̀jáde tí wọ́n bá bọ̀ nípàdé ọ̀hún ni wọ́n jù ú sí ìgboro láti Àbújá lódì ìròyìn tí àwa ń kà fún yín o ẹ̀ ń gbẹnusọ fún ìjọ Catholic orílẹ̀-èdè Nàìjíríà ó ní a ti mọ̀ ìṣe wọn ni àṣà wọn ni àwọn olóṣèlú bá àjòyè kájólé àwọn ni wọ́n máa ń lo ìlànà ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà èdè àti ẹlẹ́yàmẹ̀yà ẹ̀yà láti fi pín ọmọ orílẹ̀-èdè nàìjíríà níyà lásìkò òbò torí àsìtì wà ń tọ́da sápò ara wọn ìbò wa wọ́n fẹ́ gbà 2023 ni wọ́n ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n tá a tún dìbò míì àyíjọ catholic orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo búrẹ́dì tí wọ́n fi ń fa wa lómi ọbẹ̀ tipẹ́tipẹ́ ká má tún gbà yẹn jẹ lọ́wọ́ wọn o bí wọ́n bá tún ti dé pẹ̀lú irúfẹ́ ìlànà bẹ́ẹ̀ lọ́tẹ̀ tá a wà yìí hmm, ìròyìn yẹn pọ̀ gan-an ó ní tí wọ́n máa ń lò ó yẹ kẹ́yìn náà ti jagbọ́n wọn ẹ má jẹ́ kí kùkùté ọ́ yín lépo nù lẹ́ẹ̀mejì àtànìfẹ́ lẹ́ẹ̀kínní ò tún gbọ́dọ̀ tànìfẹ́ ní ẹ̀kejì òun náà lọ̀rọ̀ àwọn olóṣèlú yìí pẹ̀lú yín o bí wọ́n bá ti dé ìjọ Catholic ní ọmọ Nàìjíríà ẹ sọ fún wọn wípé àdàbà wọn kàn ń pò gèdè bíi pẹ́yẹlé aráàlú ọ̀gbọ́ ẹyẹlé aráàlú gbọ́ o a kàn ń tiri ní o kò sí business as usual mọ́ bí wọ́n ṣe kọ́ ni mo ṣe ń kà á agbẹnusọ fún ìjọ Catholic Nàìjíríà parí ọ̀rọ̀ ẹ̀ ó ní ẹ wá jọ ẹ̀yin aráàlú ẹ̀yin náà bó bá ti táwọn kò bò ẹ má fìdí mọ́lé ẹ má fìdí mọ́lé gbogbo ohun tí ń jẹ́ apáti nkankan ẹ má bá wọn lọ́wọ́ ń bẹ ẹ tún ẹ túyáyá túyàyà túra kábọ́ gbòòrò ẹ fìbò yín sọ̀rọ̀ kí wọ́n mọ̀ pé ẹ ti gbọ́n lọ́tẹ̀ yìí ẹ gọ̀ mọ́ ìròyìn yẹn ló sọ pé ṣe ẹ ti gbọ́n ṣe ẹ gọ̀ mọ́ ṣe ẹ ti gbọ́n hm? ṣe ẹ gọ̀ mọ́ twenty twenty three ń kànlẹ̀kùn hmm. ẹ yàgò fáwọn olóṣèlú òjé marina ọ̀fọ́gòsílẹ̀ kọ́mọ fẹsẹ̀ gúngò kẹsẹ̀ máṣẹ̀ jẹ́ ìjọ catholic ló kéde ẹ̀ ẹ lọ sójú ìwé kẹrin Vanguard fún tòrọ ìbálànsì yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀. apá abẹ́tọ̀ gbà wọlé lórí ìròyìn láàárọ̀ tòní apá àti òṣèlú náà ni. Benbe ẹ jẹ́ ká jọ lọ sí abala ti òṣèlú bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune ní àárọ̀ yìí látàrí ètò ìdìbò gbogbogbò tí ń kànlẹ̀kùn fún ọdún 2023 wọ́n ní kí agbára ó kò láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà kó sì sọ̀kalẹ̀ sí gúúsù power shift ní tí wọ́n pè nù àwọn middle belt ló sọ̀rọ̀ náà jáde igun kan lórílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí middle belt forum náà ni wọ́n ti sọ̀rọ̀ jáde lánàá òde ni pẹ̀lú ìkìlọ̀ ni o pé ká kìlọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ darúgúdù sílẹ̀ wípé ẹnikẹ́ni tí ọba tún tẹsẹ̀ bọ́ bàtà àti ààrẹ Muhammadu tó bá bọ́ sílẹ̀ wípé kó tún wá láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kí wọ́n jáwọ́ nínú àpọ̀n tí kò yọ kí wọ́n da omi làkàná nínú ọ̀rọ̀ tí wọ́n sọ léyìí tí wọ́n bá léyìí tí wọ́n bá ìwé ìròyìn Nigerian Tribune tí wọ́n bá sọ òun náà ní wípé kí gbogbo àwọn èèyàn léyìí tí wọ́n ń la agogo wípé kó dúró síbẹ̀ kọ́mọ́ sọ̀kalẹ̀ kí agbára ó sì wà ní àríwá orílẹ̀-èdè nàìjíríà wípé gbogbo ọ̀nà tí nàìjíríà tó fi fọ́jú pọ̀ ìní àwọn eléyìí tí wọ́n ń lépa ẹni tí ṣe ààrẹ fún ẹgbẹ́ middle belt forum iná ni dókítà Bitrus Pogo tó ṣàlàyé o wípé àwọn kan sáti ẹ̀fẹ̀ kúrò lóko ẹ̀rú mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé gbogbo ìgbà tí àǹfààní káǹfààní tó bá ti ń yọ bíi kọ́sàmọ̀ jẹ́ pé àríwá orílẹ̀‐èdè nàìjíríà ní kọ́ mọ̀ balẹ̀ sí ó sọ pé lákòókò tá a wà o kò sí ntọ́jọ́ mọ́ o torí pé ń ọ̀gọ̀ mọ́ wọn ní ẹnu ẹni la fi sọ ọ́ àti wà ń wí báyìí wípé kí àwọn tó wá láríwá orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n sinmi díẹ̀ torí pé gbogbo agbára èyí tí wọ́n tún lùlù rẹ̀ wípé kó dúró kalẹ̀ sí ọ̀dọ̀ wọn níbẹ̀ kì í ṣe nǹkan tó bọ́ ojúmọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan léyìí tí ó ti já sí wàhálà lórílẹ̀‐èdè nàìjíríà tá a bá fẹ́ yanjú rẹ̀ àfi kí agbára ó sọ̀kalẹ̀ kúò ní àríwá kó máa bọ̀ ní gúúsù orílẹ̀-èdè nàìjíríà ní apá àtọ̀dọ̀ tiwọn ẹgbẹ́ Ohanaeze Ndigbo àwọn náà sọ̀rọ̀ láti ẹnu ẹni tí í ṣe agbẹnusọ fún èèyàn akọ̀wé àgbà fún ẹgbẹ́ yìí Maazị Okechukwu Ezugozoro ló sọ̀rọ̀ náà jáde wípé Ohanaeze Ndigbo yíká orílẹ̀-èdè àgbáyé wọn ni àwọn ń kìlọ̀ fún ẹni tó ti jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà èèyàn Alhaji Atiku Abubakar ipe kọ́lọ́rì sinmi o kó sì lọ́ọ̀rì sẹ́ńpẹ́ àsìkò yìí kì í kọ̀ wá fún ẹnikẹ́ni láti wá da sẹ́tìn rú láti wá dojú nǹkan tí gbogbo wa ti fẹnu kò yí pé kí agbára ó kú òlókè kọ́mọ̀bọ̀ wá sí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kùkù kẹ̀kẹ́ èyí tá ti kún un ṣe yìí lórí asán ni o torí pé bí ẹnìkẹ́ni ọ̀bá tí ì sọ fún agbára eyín ipò ààrẹ kò tún lè wá láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà mọ́ Ezigo zọ̀rọ̀ ó tẹ̀ síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ètekéte tí àwọn èèyàn bá tún ń ṣe láti tún fa ààrẹ kalẹ̀ láti orílẹ̀-èdè nàìjíríà bí ìgbà tó jẹ́ wípé wọn ò fẹ́ kí nàìjíríà kó tẹ̀síwájú ni àti pé kò lè so èso rere o kódà yóò lẹ́yìn bí òkú ìyá jọjọ. Hmm, agbo òṣèlú ló ti jáde jẹ́ kèmi wọ̀ ọ̀bẹ̀ àwọn tí wọ́n ń kọ́mẹ̀ǹtì ní comment section uh, Fresh FM Facebook Live wọ́n ní two voices uh, one face eh, <laughs> ṣé uh, two face yẹn fẹ́. <laughs> ok <laughs> ok eh, two face. Eh, eh, eh, wá. bá two face. Eh, túfúlù fún wọn ní two face. kì í mọ̀ sí túfúlù. Vincent túfúlù ọmọ mi náà ló kọ ẹ. ọmọ tí ọba tí ìgbó kọ làbọ̀ pé <laughs> túfúlù. sápá àmọ̀ ni. n bá a fún ló kọ kó kọ ni. ẹ bá a fún bá a fún. Eh, ojú tẹ fẹ́ rí ẹ ti wá rí báyìí hmm. ọ pé tó gbé sójúlẹ̀ kan àwọn èèyàn gbọ́dọ̀ máa rí ojú iná lọ bá wọlé. ẹni pé. ojú iná Eh. nẹ́tíwọ̀kì yẹn orí bákan bákan o ẹ bá ń gbọ́ mi mi ò gbọ́ yín o ẹ̀yin èèyàn wa ẹ̀yin ṣáà ń gbọ́ mi bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ lórí Facebook ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ jẹ́ n tiẹ̀ yọjú wo àwọn èèyàn wa àwọn èèyàn kan ní tantélò ẹ̀ wọ́n láwọn fẹ́ dọ̀dọ̀ balẹ̀ káwọn kó kòbókòbó télò ti rán fún ọ. wọ́n tún bó ba ń kó kòbókòbó. ah sorry wọ́n láwọn fẹ́ yìn pé ó ra sọ sorry o wọ́n pe raṣọ gidi ránṣẹ́ ọlọ́run. n bá sọ pé Dr Moscow ni ṣùgbọ́n gbígbà mọ́ bá polówó ọjà ni. a ò tí ì sọ èyí sọ. ìbọ̀ nígbà tí ìdá kọ pé bìkan lọ wà. ẹni pé. <laughs> ìṣó. akíngbélé Timothy Olùsọjí ohun yín kò ní há more amen. blessings amen. amen. Gani Olúwatósìn ẹ jọ̀ọ́ ẹ bá a fi Mr Bayo Falike hàn dáadáa mi ò rí ojú wọn ẹ fẹ́ rójú mi ok Tèmiládé Adésínà ẹ káàárọ̀ wí ẹ̀zá adébáyọ̀ wẹ́dọ̀sà ń bèmí lẹ̀ ń gbọ́ yìí àmọ́ ẹ fẹ́ rojú kò sí wàhálà ẹ fẹ́ sẹ̀mí lọ́wọ́ nu wọ́n láwọn láìkí native yín where is the tailor ṣe ok. ẹ kí wọ́n inbox mi lẹ́yìn ètò lẹ́yìn ètò o tún fẹ́ mọ̀ já commission lórí ọ̀tẹ́lẹ̀ ọmọ bá gbàṣẹ́ ọmọ já owó ti hàn lé mọ̀. <laughs> bó ṣe rí nù àbí nígbà tí ilé iṣẹ́ yahoo èmi ò lè ṣe yahoo. gbogbo ibi tó bá sì lè gbà wọlé. ẹni wọn bá sì ti ń ṣe yahoo yóò máa mú àwọn ètùtù ọ̀la yóò fẹ́ máa mú kún torí kíní ó ti di yàwálù ah. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. ẹ ọ̀dà yẹn pé hmm. ntí mèyọ́ sọ ní situation room kíní kan craze ló pè lánàá mi bọ́ba dé ká torí ìgboro ti dàrú o ìgboro ti dàrú o. pé àwọn ọmọ kéékèèké ah, ah. kí n sá ti lówó lọ́wọ́ ni pé kóun ṣáàtì lówó lọ́wọ́. káwá kìlọ̀ fún àwọn ọmọbìnrin wa torí pé bíi ọgbọ́n bíi ẹ̀wẹ́ ọgbọ́n ẹ̀wẹ́ tí wọ́n fi ń dọ́gbọ́n mú girlfriend wọ́n wàá mú lọ ní ilé àlàpà tí wọ́n ò tí ì parí wọ́n lọ yánkì ọrùn ẹ̀ dànù ẹ wò ó ẹ̀yin náà ẹ ṣọ́ra ẹyẹ jẹ́ kí ìfẹ́ bú ọmọ kó sí í lẹ́mí nígbà owó tí wọ́n sì fi tàn wọ́n owó yìí ń wá mm. ń wá steady steady lórí ayélujára obì ìsìrè ọlọ́run lọ́mọ tó lè yà wọ́n àtòwó obì bá ti gbúrò owó ẹ má bínú ẹ̀yin mọ̀mọ́ ẹ̀yin mọ̀mí ẹ má bínú ọ ẹ má bínú ọ owó owó táyé kẹ́hìndé lowó eh. àtòbìn mm. wọn fẹ́ yàrá wọn ẹ ṣeun kí ọlọ́run kó ṣàánú tọ́ agbo twenty twenty three á hmm. dìbò gbogbogbò ní nàìjíríà èyí náà sì ti mọ̀ àárín àwọn àgbààgbà APC ti á pín yẹlẹyẹlẹ báyìí lórí ọ̀rọ̀ Tinubu àkòrí tẹ kọ́gbọ́ ní sáà àkọ́kọ́ ìtònu ó yá àlàyé ẹ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àárín àwọn gómìnà àtàwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ èyí ruling All Progressives Congress APC àárín wọn ti pín yẹlẹyẹlẹ pàápàá lórí èròǹgbà àti di ààrẹ nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n ní ìpín yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ àárín àwọn àgbààgbà àtàwọn gómìnà apc yìí ó dàbẹ̀ ń pé ó fẹ́ mọ̀ ṣàkóbá fún ìlànà tí ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ apc national working committee fẹ́ gbà gbé ipò ẹgbẹ́ ipò aṣáájú láti ibìkan sí ibìkan zoning tí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà national executive committee nec ẹgbẹ́ apc náà wọn ò sì mọ odò àádọ́rùn láásí nípalẹ̀mọ́ fún ìpàdé àjọ ńlá gbogbogbò wọn National Convention APC tírètí wà pé yóò wáyé ní ọjọ́ kẹ̀hìndínlọ́gbọ̀n oṣù kejì táwọn ò ní ọ̀kan yìí ẹnìkan tí ó jẹ́ sófó tọ́yọ̀ ọ̀rọ̀ sọ fún ìwé ìròyìn Vanguard tó ní kí wọ́n má dáa kan sínú ìwé ìròyìn lọ́sàlàyé fóníròyìn lópin ọ̀sẹ̀ tá a lò tán lọ ipe gẹ̀ẹ́sì mọ́ ní ìtako gbọ́ yìí sọ yìí ọ̀rọ̀ kan táwọn èèyàn kan ń gbé kí pé aṣíwájú Bọ́lá Tinubu wọ́n ṣàfẹ́ lo gbogbo agbára wọ́n fẹ́ ran san wọ́n fẹ́ kálá di ààrẹ ní Nàìjíríà ní gbogbo ọ̀nà lábẹ́ àsíá APC ní 2023 ó ní rárá o irọ́ ni ó ní ntí aṣíwájú Bọ́lá Tinubu ń béèrè fún ni ìlànà búure pínre láre láre búure pínre kí orí ó mọ́ jórí nínú àdéhùn eléyìí tí àwọn aṣíwájú ẹgbẹ́ tí wọ́n ti fi pilẹ̀ ẹgbẹ́ APC kíkálukọ́ bọ̀ fún àdéhùn ni aṣíwájú bọ́lá tinúbù ń béèrè fún kì í ṣe pé dídán lọ sọ pé òun ṣàfẹ́ di ààrẹ ní gbogbo ọ̀nà nílànà tó láàfún ó ní ẹ wo àwọn tó dá ẹgbẹ́ APC yìí sílẹ̀ ntí wọ́n sọ ni pé ààrẹ buhari ó ti jẹ́jẹ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pilẹ̀ APC nígbà náà tí wọ́n sì bẹ̀rẹ̀ ìpolongo ìbò fún ìjọba tí ń bẹ lóde tí buhari ń tukọ̀ èyí ẹ̀jẹ̀ ẹ̀bẹ̀ nígbà náà ni pé ààrẹ buhari sọ pé òun ó gbé ìjọba lé Tinubu lọ́wọ́ tó bá ti di twenty twenty three nígbà tí wọn ò bá wá fẹ́ mádìyàn wọn ọ̀hún ṣe báyìí ní ìsìn ṣé ẹni kí Tinubu jókòó kọ́ wa gọ̀rẹ̀ kọ́ wa máa wòran ègbé ni fún ẹni tí afọ̀bọlọ̀ tọ́gbà ìbùkún ni fún ẹni tó fọ̀bọlọ̀ múgùn ó ní ẹ wò ó gbogbo bí nǹkan ṣe ń lọ ẹ ṣáàjẹ́ ká rọra mọ́ tẹ̀lé ẹ wò ó wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ yá ti ìròyìn sí ojú ìwé ìkarùn ìwé ìròyìn Vanguard tí mo ń kà yìí twenty twenty three ńkànlẹ̀kùn gbọ̀ngàn nínú APC àárín àwọn aṣíwájú ẹgbẹ́ wọn ti pín o lórí èròǹgbà Tinubu ẹ lọ gba balance yín níbẹ̀ now ọ̀dà alágbo tí òṣèlú bákan náà ìròyìn eléyìí ló ń sọ wípé bẹ́rù bá pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ wíwo ni wò ẹni tí í ṣe alábòjútó fún ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀yọ́ resident electoral commissioner nípínlẹ̀ yìí ọ̀gbẹ́ni mutiu agboke ló ti sọ ọ́ wípé ó yẹ kí wọ́n lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà báyìí láti pé kí wọ́n ṣe òfin tuntun fún ìdásílẹ̀ àjọ kan tí ó máa bójútó fífi orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó ṣe àlàyé wípé lọ́wọ́lọ́wọ́ náà wọ́n ní ti inec ti kọ́kọ́ tó lẹ́rù àmọ́ dídè kan tí wọ́n ń dè kan pẹ̀lú fífi orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú sílẹ̀ yìí ẹ wò ó yóò jẹ́ kí àjàgà tí ń bẹ lọ́rùn àjọ yìí kó túbọ̀ pọ̀ sí ni ó ń ṣe àlàyé wípé lọ́wọ́lọ́wọ́ ẹrù ti pọ̀ fún àjọ INEC lórí bí wọ́n ṣe ń bá àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe ètò ìdìbò abẹ́nuni tàbí ìdìbò ti ìta gbangba kí wọ́n sì máa tọpasẹ̀ bí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ bí wọ́n ṣe ń lọ láàrin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti láàrin ìgboro pẹ̀lú kí nǹkan lè lọ bó ṣe yẹ kó tọ́ àti bó ṣe yẹ ní àkókò tá a bá fẹ́ dìbò lórílẹ̀‐èdè nàìjíríà ó sọ àlàyé wípé àwọn èèyàn tí wọ́n ní àjọ INEC ló kọ́ mọ́ ṣe ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ó ní ọ̀dà púpọ̀ lóòótọ́ wípé torí eléyìí yóò jẹ́ kí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo àwọn tó lórí tẹrẹmù ní orílẹ̀-èdè nàìjíríà ìgbà tí yóò tún tẹ̀ síwájú ó ní bí àwọn èèyàn bá sọ pé kí ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ kó tún wà ní ọrùn àjọ INEC ó ní nítòótọ́ ó ṣeé ṣe kó pé àjàgà yọ̀pọ̀ ó ní àmọ́ ó ní ṣẹ́ẹ̀rì eléyìí yóò jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú kí àwọn náà kí wọ́n mọ̀bà máa gba ọ̀pọ̀lọpọ̀ ìsọnù nínú iṣẹ́ èyí tí wọ́n ń ṣe ó ṣe àlàyé pé ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ó nílò kó ń jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo ará ìlú dípò awuyewuye tí sábà máa tẹ̀lé ètò ìdìbò èyí tó bá ti wáyé yíká orílẹ̀‐èdè wa nàìjíríà yìí láti ìpínlẹ̀ èkìtì ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkìtì tó náà tún ṣe kòkò kẹ̀kẹ̀ láti padà kó díje du ipò náà ní ìpínlẹ̀ Èkìtì nínú ìbò abẹ́nú èyí tó wáyé nípínlẹ̀ Èkìtì olóyè Ṣẹ́gun Òní ó ti sọ ọ́ fún ìgbìmọ̀ tí wọ́n wá ṣe kò kárí ètò ìdìbò ọ̀hún àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì bákan náà Ayọ̀délé Fáyọ̀sẹ̀ pé wọ́n fẹ́ bọ ọjọ́ ọ̀la ẹgbẹ́ òṣèlú APC jẹ́ ni o ó ní torí pé gbogbo bí nǹkan ṣe ń lọ ní ìlóye àwọn o wọ́n ní ẹni tí wọ́n fà kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n fẹ́ kí wọ́n lọ rèé ṣiṣẹ́ fún APC ni nínú àtẹ̀jáde kan etí ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo fún gómìnà tẹ́lẹ̀ rí Ṣẹ́gun Òní èyí ọ̀gbẹ́ni Yẹmí Àrókòdárè ní ọjọ́ ìsinmi àná ló ní gbogbo àbọ̀ tí wọ́n bá bọ̀ láti ibi ètò ìdìbò ọ̀hún ó ti fi hàn pé Fáyọ̀ṣe ó ta ẹgbẹ́ òṣèlú PDP dànù fún ẹgbẹ́ APC ni gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ yìí bó ṣe ń sọ ó ní ẹni tí wọ́n fà kalẹ̀ tó sì wọlé nínú ẹgbẹ́ òṣèlú PDP ó láà ti mọ̀ pé abẹ́lẹ́sìn káwọ́ Fáyọ̀ṣe ní í ṣe eyín ọ̀gbẹ́ni Bísí Kọ́láwọlé ó ní ẹ jẹ́ káwọ́ kí lẹ rò pé yóò tibẹ̀ jáde bí wọ́n bá fà kalẹ̀ ẹ tí ẹ bá farabalẹ̀ dáadáa ẹ mọ̀ wípé APC ni wọ́n fẹ́ ṣiṣẹ́ fún tó di June eighteen ní ìpínlẹ̀ Èkìtì ó wá ń ṣe àlàyé wípé àwọn ò ní gbà o kí eléyìí kó jẹ lọ ní ìpínlẹ̀ Èkìtì ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ dá Ṣẹ́gun Òní lóhùn lórí ọ̀rọ̀ tó sọ ẹni tí ń gbẹnu sọ fún Fáyọ̀ṣe ọ̀gbẹ́ni Lérè Ọláyínká ló sọ wípé ọyọ òun lẹ́wà ó ní àgúnláàgún tẹ̀tẹ̀ ṣẹ́gun òní ìtọ́bàsì wẹ́lẹ́nu ló lè fi ẹnu rẹ̀ sọ ó ní gbogbo ẹ̀ lọ́mọ̀ wípé ìkákòyàwó ọ̀mẹ nínú ìdìbò abẹ́nú èyí tó wáyé níbi tí ọ̀gbẹ́ni Bísí Kọ́láwọlé tó ti jáwé olúborí ó ní ṣùgbọ́n sẹ́ mọ̀ pé ojú òní ti ní kọ́mọ́ kàǹkàn mọ́ni lọ́wọ́ pé a àti gbọ́ Bísí Kọ́láwọlé lọ́wọ́ afẹ́yìn èmi tí mo ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì ló fi janlẹ̀ n ò ní gbà ẹ wo irú ẹ̀ ẹnu wọn náà ni yọ wà kó lè jìnnà sẹ́nu ẹni tó bá fìdí rẹmi èyí tó bá sì wo ẹnu wọn ni wọ́n lè fi máa sọ jáde. tó ìròyìn ayọ̀ kan ń bẹ lójú ìwé kẹfà Vanguard wọ́n ní mẹ́rin mẹ́rin nínú àwọn ọmọbìnrin tí àwọn ikọ̀ Boko Haram kó lọ ní Chibok Chibok ti ọdún 2022 ni o kì í ṣe ti ọlọ́ọ̀tì 2014 rárá wọ́n ní wọ́n ti tú mẹ́rin lẹ̀ nínú wọn. No, mẹ́rin nínú àwọn ọmọbìnrin tí wọ́n jí kó lọ́jọ́ kẹyìnlá oṣù kínní ọdún 2022 tá a wáyé ní abúlé kan ní Chibok ní ìpínlẹ̀ Borno ikọ̀ Boko Haram ikọ̀ agbésùnmọ̀mí ni wọ́n tún ya bo abúlé ohun tí wọ́n palẹ̀ àwọn ọmọbìnrin mọ́ wọ́n ní wọ́n ti yọ̀ǹda mẹ́rin wọ́n ti fún wọn lómìnira nígbà tí wọ́n padà sí akata àwọn òbí wọn ìròyìn yẹn lójú ìwé kẹfà Vanguard ló wà ẹgbẹ́ náà látún ti rí ìròyìn kan tí kò panilẹ́rìn kankan rárá àwọn géńdé agbébọn pa òṣìṣẹ́ aláàbò nàìjíríà méjìlá àwọn aráàlú mọ́kànlá ni wọ́n tún fẹ̀mí wọn ṣòfò ní kaduna ìpínlẹ̀ niger àti ìpínlẹ̀ rivers wọ́n ní ìgbé ẹkún kíkorò ló tún sọ ní àgbàlá àwọn mọ̀lẹ́bí kan pàápàá àwọn òṣìṣẹ́ aláàbò orílẹ̀-èdè wa nàìjíríà bíi méjìlá àtàwọn aráàlú bíi mọ́kànlá táwọn láabi abo kò ṣèkà ẹ̀dá agbésùmọ̀mí tí wọ́n pa ńgbà wọ́n yabo àwọn tí wọ́n yabo àwọn agbègbè kan ní Kaduna ìpínlẹ̀ Niger àti ní Rivers lópin ọ̀sẹ̀ eléyìí tí alòtán lọ yìí kódà wọ́n ní lọ́pọ̀ àwọn abúlé tí wọ́n dé bí wọ́n ṣe ń pa àyàn mọ́lé ni wọ́n ń juná sílé tí wọ́n sì ń sun gbogbo ẹ̀ gúrúgúrú ọlọ́run ọba ìdùmarè gbà wá o níròyìn yẹn ń wí ojú ìwé kẹfà ìwé ìròyìn ti Vanguard fún tòórọ́ òní ńbẹ̀ la ka mọ́ ẹ̀já lójú ọjà ń bọ̀. ajá balẹ̀. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ In an ever-changing world where conflict conflict and hatred seems on the rise, the knowledge and love of God is the one thing that will keep you going. Introducing Faith Bible Institute, FABIN, a citadel of biblical training designed to build and strengthen your faith. At Faith Bible Institute, a range of courses await you like the Diploma in Theology, Advanced Diploma in Theology, School of Ministry, School of Maturity and Leadership, and other courses, all for different durations and for very affordable fees too. Full-time classes on Mondays and Thursdays as well as part-time classes classes on Fridays and Saturdays are also available with spiritually qualified lecturers plus a warm and conducive learning atmosphere. Reverend Dr. and Reverend Professor O.O. Olawoye are rector and co-rector of Fabin. Admission is in progress and you can pick up your forms at the principal's office, Faith Bible Institute, number 1 Faithway, Yano Lokba, Akobo Ibadan. Call 0816-894-0897 or 0813-721-8433 for more details. Faith Bible Institute, Biblical medical training par excellence. má sílẹ̀kùn ọ́ ah, yẹ. ẹ̀gbọ́n mi kí ló ń eh. ṣe yín tẹ́ yí sọmọ́ rí nínú orí yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musa mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o. Mustapho, ò ṣe gan. Mustapho calcium ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. Hey àti délùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bódìjà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfisọ̀t lọ́nà àkànlélówà one ninety nine thousand naira péré ni plọ̀tì kan sẹ́yìn náà rí pọ̀ tó wẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà. nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn. tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní. àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o. ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí. láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí. la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pe tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. àti ìbàdàn àti ìdẹ́. tí pọ́ǹpì concept developer that cares. Are you a business owner, seller, creator, or trader? Do you know you can actually get a business account in five minutes? And all the tools you need to run your business, like invoicing, inventory management, an online store, and customer management. All you have to do is go to Google Play Store or Apple App Store. Search for Prosper, that is P R O S P A. Download the app and fill in a few details. If you're serious about your business, you need to use Prosper. Get a business account in five minutes. Go on Google Play Store or Apple App Store and search for Prosper. That is P R O S P A to download the app now. ní ìbámu pẹ̀lú ojúṣe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti rí i pé ọkọ̀ tó gbámúṣé nírìn láwọn ojú pópó wa níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé àṣẹ lé iléeṣẹ́ ìjọba tó ń pawó wọlé lábẹ́nú àti iléeṣẹ́ ìjọba tó mójútó iṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ pé kí wọ́n máa polongo ẹ̀ látàsìkò yìí lọ wípé ti di dandan fún gbogbo ajíwárin yálà aládàáni tàbọ́kọ̀ èrò tí ń fọkọ̀ ṣiṣẹ́ ajé láti máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè lọ́dọ̀ èyíkéyìí iléeṣẹ́ VIO office tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbésẹ̀ yìí ló ń wáyé láti mú àdínkù bá ìjàmbá ọkọ̀ wa àti àti káwọn ọkọ̀ wa ó lè dángájíá àsìkò ti wá tún wà yìí kẹ́ bẹ̀rẹ̀ sí gbé ọkọ̀ yín lọ fún àyẹ̀wò tó pójú owó tó sì jẹ́ dandan fún ẹ̀yà ara ọkọ̀ bíi top sign emission headlamp test àti full vehicle diagnosis pẹ̀lú OBD lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sìn gba ìsìn àyẹ̀wò yín ẹ̀rọ ayára bí àṣá kọ̀mpútà láfi ṣàyẹ̀wò ọkọ̀ yín o owó tásọ̀rẹ́ lẹ́sìn san fún àwọn àyẹ̀wò wọ̀nyí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ayélujára www.cvis.com ẹ sì lè pe zero seven zero three one eight two three nine five three nílé iṣẹ́ oycvis kẹ́ ẹ lọ láyọ̀ kẹ́ ẹ bọ̀ láyọ̀ ló jẹ wá lógún. ọjọ́ ajé sátọ́dẹ̀ òní gángan ni o. agbọ́dàgbà ìbùkún tún ṣetán tí ó sọ̀kalẹ̀. juda mega praise twenty twenty two. ó dẹ́ tọdún yìí tún ti kó. àpéjọpọ̀ kọrin sí olúwa. pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà. àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ni stand up comedians nàìjíríà. tọdún yìí tún máa gbúrege jíjẹ yàtọ̀. pẹ̀lú dókítà yìí ká yé fẹ́lẹ́ mọ ẹ̀ lọ́jà. láàrin tẹ̀rí bá kọrin ṣe. testimony jaga àjidara. ìlàjà kìtùnú ọlọ́run sọ bẹ́ẹ̀. dídé ní ọlá ọba. yẹtùnú ààrẹ. ẹsẹ̀ gbẹ́kẹ̀lé. Yẹmi Ọlábísí. Adébólú twins. Yanni ológun ara. Gòkè Bájọ wa. Ṣẹ́gun Adéwọlé kòkòrò. Mike Abdul. Bísí Alábíyé. Bukola Gade Sẹ́wọ́lẹ̀ Jésù. Babatunmi ṣe. Káyọ̀dé oyè wọlé ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtàn. Adétò Ìdòwú Fad. Fẹ́sọ̀lìsì. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàkàdí ẹ̀kadàkẹ́. Àwọn tó máa darí ètò darí gbẹ̀kẹ́ wa lọ́jọ́ yẹn ni wòlíì àgbà. Wòlíì àròlé. MC Remote. Nepa Boy. Sita Gbẹdẹrù. Àti MC Akabala. Reverend kẹ́hìndé alábí lolùgbàlejò àgbà juda mega praise twenty twenty two àpéjọpọ̀ olórin ẹ̀mí táwùjọ kọrin yìí sí olúwa látàrí ọjọ́ bí dọ́kítà yìí káyé fẹ́lẹ́ lọ́dọọdún monday ìrọ̀lẹ́ òní ni ẹtú yàyẹ máa bọ̀ emalete baptist church ní ọdún challenge ìbàdàn bẹ̀rẹ̀ la gó mẹ́jọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́ ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé ẹni tí o bá lọ ìbomú nose mask ni ò ní wọlé o ẹ wá ẹ kí a sí olúwa yàwó ìwà yọ sí àpáta ìgbàlá wa ní àkókò tí a bá yìn fèrèsé ọ̀hún máa Ire gbogbo tó wà nínú ọdún yìí máa jẹ́ tèmi tiẹ̀. Lórúkọ Jésù gbàgbẹ́. Ọlọ́wọ́ ìyanu níparí òróró yẹn gbogbo ìdẹ́sẹ̀ tó fẹ́ já o. wòlíì olúfẹ́mi òní ti CAC ni ọlọ́run sọ fún pé lóru monday thirty first jan mọ́jọ́ mọ́jọ́ kìíní oṣù kejì. òun fẹ́ ti pàṣẹ ìfàmì òróró yẹn àti májẹ̀mú. jájà gàkúọ̀ lórí gbogbo èèyàn. night of covenant and anointing. àkórí ẹ̀ agbára ìfàmì òróró yẹn. power of anointing. gbogbo ogun ló máa ṣẹ́ o. gbogbo tó dàbí òkè. níjẹ́ sùnmọ́ àtàrí ẹ̀ bá máa bọ̀ wá ní ìbápadì ọlọ́run aláàyè nípasẹ̀ fami òróró yẹn lórí àwọn wòlíì máa jẹmọ́ àtàwọn olórin ẹ̀mí bí kámi rí ẹ̀bọ̀ ẹ̀sítà parẹ́mọ́ táìwọ̀ ogun bí tọ́lú ìbí tó yẹ ọ̀pẹ̀yẹmí madu máyọ̀ wáàlì wọlé olúfẹ́mi òní ni wọ́n máa gba gbogbo èèyàn lálejò gbogbo ẹ̀ ní prayer six tó wà lẹ́lẹ́nu sọ́sọ́ àjà balẹ̀ àjà balẹ̀. ajá balẹ̀ ìròyìn òun náà ni ẹ̀yin ń gbọ́ láti ìkànnì ti fresh nílùú ìbàdàn ní àhín ó ṣeé ṣe tọ́ba di ní ọ̀sán káwọn ìròyìn kan kí ọgbà ẹnu tán kó tó di pé wọ́n ka ìròyìn eléyìí níbi táwọn kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ojú kan ọkọ̀ lágbègbè wọn láàrin bíi àádọ́ta ọdún sẹ́yìn ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ arákùnrin kan mm, ọ̀dọ́mọkùnrin ní o lè tọ́lọ́rì pa ọ̀rẹ́bìnrin rẹ̀ eh, nítorí pé ó fẹ́ fi ṣe ètùtù ọlà wọ́n ti náwó gan báyìí ó ti ń kà bòròbòrò gbogbo n tó sùn débẹ̀. ó mọ̀ tó bíi mẹ́ta mẹ́rin tó mọ̀ ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ tí a lò tán lọ yìí. Ah, ọ̀pọ̀ kọ́lọ́hún ọba kọ́ sànú ni ó ṣẹlẹ̀ lábẹ́kúta ó ṣẹlẹ̀ ní ìlà oòrùn nàìjíríà ó ṣẹlẹ̀ káàkiri. ó ṣẹlẹ̀ káàkiri kọ́lọ́hún ọba kọ́ sànú wa náà ni. ọ̀dà ẹ jẹ́ ká lọ sójú ìròyìn eléyìí níbi tí àwọn yẹn ti bẹ̀ sí fò fáyọ̀ tí wọ́n kó ìlú bọ́ síta tí wọ́n ń kọrin tí wọ́n sì ń kùlù bọ́ọ̀dì wípé àwọn ti ẹ̀ fojú gan ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní agbègbè ti àwọn náà èṣe ni àwọn èèyàn kan tó ń gbé ní agbègbè ẹsẹ̀ odò ní gúúsù ìjọba àbílẹ̀ ìjọ southern ìjọ local government ní ìpínlẹ̀ bayelsa ní àná òde yìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí rí àwọn ọkọ̀ kan abidi gègé rẹ̀ léyìí tí ó ń kọjá lọ fíàmfíàm ní iwájú ìta wọn wọn ní àwọn eléyìí wọn ò lè pa ayọ̀ wọn mọ́ra o nígbà tí wọ́n rí gómìnà ti ìpínlẹ̀ àwọn àti àwọn èèyàn tó kọ̀wọ́rìn tó lẹ́gìnì ọkọ̀ tẹ̀lé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin tí wọ́n dárin fún wípé àbẹ́ẹ̀rí nǹkan o àṣẹ àwọn náà fojú kan ọkọ̀ lágbègbè àwọn ní yenagoa òpóroma road ní ojú ọ̀nà èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe nítorí pé àtẹ̀pọ̀ àtomi ọ̀dàpọ̀ ńbẹ̀ tó ń rin gbèdé ni kò jẹ́ kí ojú ọ̀nà kó ṣeé ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lábẹ́ àwọn àkóso tó ti rékọjá lọ sẹ́yìn wọ́n ní ẹnì kan tí òun náà jẹ́ òkúnẹ́gbòǹgbò ní agbègbè ó sọ̀rọ̀ ó sọ bí inú àwọn ṣe dò tó fún àwọn oníròyìn ṣẹ̀wárí agbègbè tá a mọ̀ sí àárín gbogbo ẹkùn ìdìbò ní ìpínlẹ̀ Bayelsa yìí Bayelsa Central Senatorial District ìní ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà lè tọ́ yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n ó ti ṣe láti bí àádọ́ta ọdún sẹ́yìn ṣùgbọ́n tí ìjọba òríro wọn ni ó ń kákò wọn ń fẹnu sọ wọn sì ń pẹ́ sílẹ̀ ní títí ìjọba kan fi kúrò tí ìjọba míì tí ó tún fi dé wọn ṣe àlàyé pé lára àwọn ojú ọ̀nà tó yẹ kí wọn ti gbóòórùn ìjọba àpapọ̀ ní ojú ọ̀nà nembe brass àti Sàgbámà Ekeremo ní àwọn ojú ọ̀nà tó ṣe pàtàkì pàtàkì ní ìpínlẹ̀ Bayelsa yìí kò sì dín níbi ogún àwọn ojú òpópónà léyìí tó yẹ kí wọ́n ti ṣe fún wọn bẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé àkókò ọlọ́run ọba kì í kúkú jù wọ́n ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ọ́ ibi ara sí àwọn ń bẹ yìí àwọn mọ̀ pé atẹ́gùn àlàáfíà ó ti bẹ̀ sí dé sí ọ̀dọ̀ ti àwọn náà yìí wọ́n ṣàlàyé pé lábẹ́ àkóso gómìnà sẹ́ńtọ̀ duyudiri ní February fourteen léyìí tí yóò mọ̀ ṣe àkóso pé òun ṣe lo iye ọdún báyìí ní orí àga ìṣàkóso wọn ni yóò wà lára nǹkan tí wọ́n mọ̀ sí àti àwọn ojú ọ̀nà pàtàkì pàtàkì níbẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà tó jẹ́ pé wọ́n jogún rẹ̀ lọ́dọ̀ àwọn tó ti ṣàkóso tí wọ́n ṣe láṣẹ pati tó jẹ́ pé wọ́n kàn fọ́ ọ̀bà tiẹ̀ ni wọ́n ní gómìnà àwọn àwọn ti mọ̀ pé yóò ṣe fún àwọn yóò sì ti fi àpẹẹrẹ hàn wọn pẹ̀lú èyí táwọn fi ojú rí yìí pẹ̀lú àwọn ọkọ̀ táwọn bẹ̀rẹ̀ sí rí tó ń kọjá wá sí ibẹ̀ ní ọjọ́ náà báyìí wọ́n ní ẹni tí í ṣe igbákejì ààrẹ wa Yẹmi Ọ̀sínbàjò ni wọ́n nírètí pé ó ń bọ̀ wá sí afárá kan níbẹ̀ léyìí tí wọ́n ní ó so agbègbè kan papọ̀ ní Angiama àti Okporoma níjọba ìbílẹ̀ gúúsù ìjọ tó wà ní ìpínlẹ̀ ti Bayelsa yìí gómìnà Durudiri ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá lọ ìlú àṣẹ àyẹ̀wò sí gbogbo àwọn àkànṣeṣẹ́ wọ̀nyí tó ò pé ǹjẹ́ ó ti tó àkókò tí wọ́n wàá sí fojú àráyé àmọ́ lọ́gán tí àwọn èèyàn tí wọ́n retí gómìnà tó dé láti wá ṣe àwọn àbẹ̀wò sáwọn àkànṣe yìí pé àṣẹ àwọn ó gbóòórùn ọkọ̀ wọ́n kọ́kọ́ gbọ́ pínpínpínpín àwọn rò pé àwọn ńlá àlá ni ṣùgbọ́n àti wọ́n dé ìta wọ́n rí pé ní o ọkọ̀ ti ń kọjá lọ lójú ọ̀nà tàwọn náà láti bí àádọ́ta ọdún sẹ́yìn ẹ̀ka aleluya <laughs> àbí. hallelujah devil is a liar àrọ́wá ẹ́ lójú ìwé kẹsàn-án Vanguard tó rọ̀ yìí ìròyìn kan bẹ́ẹ̀ twenty twenty three ni ó ṣàkọlọ rẹpẹtẹ sínú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní bí bá tún ní mo fẹ́ gbójú míì twenty twenty three ni ó tún ṣẹ́jú sí mi mo fẹ́ gbójú wo bòmí twenty twenty three náà ni nǹkan o ọ̀dà ìjẹ́ ń sáré tún ka twenty twenty three yìí ó ní pírí. Ngige ti sọ pé èmi náà máa tó kéde pé mo fẹ́ dupò ààrẹ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ìròyìn yẹn pé tọ̀ mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti bí ọwọ́ iṣẹ́ ṣe ń yá sí nílẹ̀ yìí sẹ́nitọ̀ Chris Ngige òun ló ti gé e sí wa ní etí wípé òun ń fi kàn án lókun pẹ̀lú àwọn èèyàn tí ọ̀rọ̀ àti òye agbo òṣèlú yé dáadáa láti mọ bí èròǹgbà òun ó ṣe jọ láti dupò ààrẹ bí àpótí ìbò ní ọdún tí ń bọ̀ 2023 tá a dìbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní bí ohun gbogbo ṣe ń lọ tí à ń tẹ̀lé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń bi òun pé ó dàbẹ̀ ń pé ìgbésẹ̀ ọ̀hún lọ́tún ló sí i máa ń fara jọ bí ìgbà tí máa ń dà la ipò ààrẹ náà ń wu òun ní twenty three òun ó sì dá wọn lóhùn báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣe kọ sínú ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ yìí mínísítà ètò òṣì àti bí ọwọ́ iṣẹ́ ṣe ń yá sí Chris Ngige ní tọ̀ ẹ lọ́ọ́ fi ọkàn balẹ̀ ẹ méjì bóra bí aṣọ ẹ máa retí ní kò pẹ́ kò jìnnà màá kéde yányányányá gbogbo èròǹgbà mi lórí àti dupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà màá kéde tí ò ní sí pé à ń yọjọ́ yọ kankan lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ ni mo ti rí ìròyìn míì Ezekwesili àti Soludo wọ́n ti di ẹ̀bi ru àwọn olóṣèlú nàìjíríà bí gbogbo ti ń jẹ́ nàìjíríà yìí bí ò ṣe fararọ mọ́ mínísítà tẹ́lẹ̀ fún ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí Obi Ezekwesili ó ti bẹnu àtẹ́lu àwọn olóṣèlú nàìjíríà ó ní ẹ̀bi wọn ni àwọn tá a bá pa lọ́wọ́ wọn lọ ya bí ìṣòro àti làlórí lọ́lọ́kan ọ̀jọ̀kan ṣe ń kọlu Nàìjíríà wa lójoojúmọ́ ayé Ezekwesili ní ẹ̀bi àwọn olóṣèlú ilẹ̀ yìí ni nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ọ̀pọ̀ àwọn olóṣèlú lẹ́yìn tá a bá ti dìbò yàn wọ́n sórí àlééfà tán ó ní wọ́n ti gbàgbé aráàlú tó dìbò yàn wọ́n wọ́n ti gbàgbé ní tí wọ́n rán wọn lọ ṣe ń bẹ̀ wọ́n mọ̀ jí sí àpò ara wọn ni láì bẹ̀sùbẹ̀gbà ìgbésí ayé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kódà ẹ wo bí gbogbo nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé ní ìsìn bí wọ́n bá fẹ́ lòmíì tí wọ́n dìbò yàn bíi gómìnà tí wọ́n fi ṣe gómìnà lásán ó ní yóò mọ tẹlẹ̀ kókó kàbí kílẹ̀ ọ̀dàlù yóò sì mọ ṣẹrẹ̀ bíi Basọ̀run gáà sí aráàlú lọ́rùn ni ẹ wá wò ó gómìnà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn governor elect ní ìpínlẹ̀ Anambra ọ̀jọ̀gbọ́n Charles Soludo ńgbà tó òun ó mọ sọ̀rọ̀ ó ní ẹ wò nílẹ̀ adúláwọ̀ káàkiri àmọ́ àwọn aṣíwájú àtolóṣèlú mọ́ sàráàlú báṣabàṣa yànkanyànkan ọ̀dàndàn ní inú ayé ni nílẹ̀ adúláwọ̀ ó ní eléyìí tí a fẹ́ di àǹkó aṣọ burúkú sọ́run gbogbo àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní apá adúníyàn tí àwa wà yìí hey, Charles Soludo nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò ìkẹ́kọ̀ọ́ jáde graduation ceremony ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ nípa ètò òṣèlú àti ìlànà àti ìṣàkóso tí ètò ọ̀hún wáyé làbújá lópin ọ̀sẹ̀ tá a lọ òun náà sì jálejò pàtàkì ńbẹ ńgbà sòlúdò gómìnà tuntun ìpínlẹ̀ Anambra tí ọmọ sọ̀rọ̀ ó ní ẹ wò ó èmi ń ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí orí wọn pé tí wọ́n sì mọ ń tọ́tọ́ pé kí wọ́n mọ́ fàdí mẹ́yìn o káwọn náà tẹ̀sẹ̀ wá gbọ́ òṣèlú kí wọ́n mọ̀ jẹ́ káwọn ará abí nìkan kí wọ́n kọ̀ mọ́ ṣe òṣèlú bó ṣe wù wọ́n oníbàbá ní ká fi òkú ìyá alámọ̀rin sílẹ̀ kó ṣe bó ṣe wù kò sára tí ò lè fi dá ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ hmm. Ezekwesili Soludo wọ́n ní àwọn olóṣèlú Nàìjíríà lọ́fà lọ́bọ̀lọ́bọ̀ tá a ti bára wa yìí o ojú ìwé kẹsàn-án Vanguard ni wọ́n kọ sí o ọ̀dà àbáhùn fún gbogbo àwọn èèyàn èyí tí wọ́n ti ń dáfò tòló láti ní ìwé ìrìnnà lọ sí ilé òkèèrè èyàn international passport tí wọ́n wọ́n ní ìròyìn ayọ̀ ó ní eléyìí o níbi tí ẹni tí í ṣe ọ̀gá àgbà lẹ́ka tó rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè nàìjíríà tó ti ṣe àlàyé wípé pẹ̀lú bí iṣẹ́ ṣe ń lọ ní wàràǹsẹ̀sà báyìí títí ìparí oṣù kẹta ọdún tá a wà wọ́n ní gbogbo àwọn èèyàn tó ti kọ̀wé láti gba ìwé ìrìnnà wọn ni wọ́n ti rí gbà kó tó di ìparí oṣù kẹta ọdún yìí ẹni tí ṣe igbákejì ọ̀gá àgbà pátápátá ní ọ̀dọ̀ àjọ tó rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè nàìjíríà tí ó wà fún ìpèsè ìwé ìrìnnà arábìnrin mọ̀dúpẹ́ anyalechi ni ló ti fún gbogbo ọmọ nàìjíríà ní ìrètí wípé gbogbo ń tó yẹ káwọn ṣe làwọn ti ń ṣe o láti rí dájú pé ńgbà tá a bá fi rí òpin oṣù kẹta èyí tí àwọn olóòkan yìí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó kọ̀wé láti gba passport yóò ti tẹ̀ wọ́n lọ́wọ́ ó ń sọ̀rọ̀ ìjáde ní olú iléeṣẹ́ ètò oríṣi ìwọléwọ̀de ní ìlú ìbàdàn Nigeria Immigration Service ní ìlú Ìbàdàn ibẹ̀ ló ti ń sọ̀rọ̀ wípé òun fọhùn ló kọ ẹni tí í ṣe eh, adelé ọ̀gá àgbà fún àjọ tó rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Isa Jere Idris wípé wíwá tó ń wáyé o àtàwọn míì tó jẹ́ lọ́gàlọ́gà láti Àbújá wọ́n ní ìwé ìrìnnà bíi ẹgbẹ̀rún lọ́nà bíi ọgbọ̀n thirty thousand passport booklets èyí làwọn kó wá láti rí i pé gbogbo rọ̀tìrọ̀tì èyí tí mẹ́lẹ̀hùn ẹni àwọn palẹ̀ rẹ̀ mọ́ títí ọmọ nàìjíríà wọ́n fi mọ́ mi pé tó àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọba wọn nínú oṣù kẹta èyí tá a wó lọ́ọ̀kan yìí ní ìrètí wà pé yóò ti di ọ̀rọ̀ ìtàn wípé àwọn kan kọ̀wé wọn ò rí passport gbà. Hmm, hmm, hmm. owó ọkọ̀ tí àwọn èèyàn fi ń wọkọ̀ láti ibìkan sí ibìkan ó ti gbẹ́nu sókè báyìí o. So pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń hù ú gbọ́ pé ó ṣeé ṣe kí wọ́n yọ sọ́bsidì àti nǹkan kan àti nǹkan kan àti nǹkan kan àjọ eléyìí tí máa ń ṣèwádìí kó wádìí jọ fún wa nílẹ̀ yìí MBS àwọn ni wọ́n jábọ̀ eléyìí hàn ṣẹ̀wárí lókè ẹ̀ náà látún ti rí ìròyìn pé àjọ tó ń gbógun ti gbígbé rírà títà lílá àwọn egbògi olóró nílẹ̀ yìí NDLEA wọ́n ti gbẹ́sẹ̀ lé about forty eight thousand ẹyọ egbòogi kan tí a mọ̀ sí tramadol wọ́n ní wọ́n gbà á lọ́wọ́ àwọn èèyàn bíi méjìléní ogún tí wọ́n fẹ́ gbé fònà sí UK <laughs> France Portugal àti àwọn orílẹ̀-èdè báwọn. Hmm. tó ah, ìròyìn yẹn ó ṣeé ṣe kọgbẹ̀nu tán ní ọ̀sán ẹ jẹ́ àlọ́ṣẹ́gbò òṣèlú ìpínlẹ̀ Èkó. E wọ́n ní ìgbìmọ̀ àwòrò ṣàṣà tí ẹ máa dá ìjọba àti ìṣàkóso èkó nímọ̀ràn wọ́n ti sọ pé ìròyìn ẹlẹ́jẹ̀ òun náà ní gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ kan ti ń jà rìnrìn pé wọn ò ní jẹ́ kí Sanwó-Olú ó ṣẹlẹ̀ kejì wọ́n ní àwọn ti gbọ́ gbogbo àwọn gbọ́ yìí sọ yìí ọ̀rọ̀ tí ń káàkiri tí wọ́n ń ju iṣẹ́ burúkú kan sí orí WhatsApp àwọn èèyàn láti máa fi tó wọn létí pé tó kò sáàyè fún Sanwó-Olú láti ṣe sáà kejì torí pé ìgbìmọ̀ adájọba mọ̀ràn nípínlẹ̀ Èkó Governance Advisory Council GAC wọ́n ní wọ́n sọ wípé wọ́n ti sọ pé kò sí second term fún Sanwó-Olú ní tí wọ́n fi ń sọwọ́ káàkiri tó di tọrọ fún kálẹ́nù àmọ́ ńgbà tí ìgbìmọ̀ adá ìjọba nímọ̀ràn lórí ètò ìṣàkóso lẹ́kọ̀ọ́ tí àwọn ọmọ fèsì wọn ni àwọn aláìníṣẹ́ kan àgbàmu àtàwọn onígbèkéyìdì ẹ̀dá àwọn ni àwọn èèyàn yìí àwọn ẹ wá bí àwọn solóyìí wípé ńbo ni wọ́n ti gbọ́ ńbo ni wọ́n ti jókòó pẹ̀lú ìgbìmọ̀ adájọba mọ̀ràn lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àwòrán-ṣàṣà tí ń sọ bí nǹkan ṣe ń rí tí wọ́n jọ fẹnu kò pé Sanwó-Olú ò ní ṣe sáà kejì mọ́ àtẹ̀jáde kan tí Tajudeen Olùsì tó fọwọ́ sí ló kọ GAC àwọn náà ni wọ́n ní wọ́n ṣàlàyé síbẹ̀ pé a ti gbọ́ bẹ́yìn ò bá sì tí ì gbọ́ bẹ́ẹ̀ bá padà gbọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ń pẹ́ gbọ́ o torí pé ìsọkúsọ lẹ fẹ́ gbọ́ ìdí abá ni pé àwa ò jókòó síbi kankan bẹ́nikẹ́ni ṣàdéhùn pé sanwó-olú ò ní lọ ní sáà kejì sanwó-olú tá a sì ń sọ yìí ṣebí gómìnà ní ìpínlẹ̀ èkó sáà kan ọdún mẹ́rin ní ìlú sì dìbò yàn kò sì tí ì sáà kan ọ̀hún ẹ ti ẹ̀jẹ̀ ó jẹ́ ètí ní ẹ̀nù tán ẹ má sí lọ́nà o ẹjọ́ gbajúmọ̀ iṣẹ́ ìlú eléyìí ti ń ṣe ní ọwọ́ o torí pé ń ṣe àwọn akọni iṣẹ́ ẹwà àwọn nǹkan amáyédẹrùn infrastructure project ní Èkó gbogbo ẹ̀ lọ́lọ́ dáadáa Èkó is working lábẹ́ Sanwó-Olú kí wàá ní ẹ wá fẹ́ tún mọ̀ sí lọ́nà sí ẹ fi sílẹ̀ ẹ̀jẹ̀ kó má báṣẹ́ lọ o ìròyìn mi dẹ̀kẹ̀dẹ̀ ṣẹgbọ́dẹ̀kẹ̀dẹ̀dẹ̀ yẹn ń bẹ lójú ìwé keje Vanguard fún tòórọ́ òní. ajá balẹ̀ gàrí jẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ ló mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. a ó pàdé lẹ́ dídùn dídùn ní ìrántí olódodo èyí la fi rántí ọkọ rere bàbá wa Vincent Olúṣẹ́gun Adíẹ̀kọ́ DCP retired bàbá rere eléyìí tó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní tí ẹ fi ayé òṣì àti ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ àlàfo tẹ́ ẹ filẹ̀ yóò ṣòro láti dì máa sùn láyà olùgbàlà títí ọjọ́ àjíǹde. ọmọ olúmúṣe àná kò rúbú rúkìtì ọmọ olúmúṣe àjìná ọmọ olúwa mẹ́sàn-án lọ́jà ọmọ ọmọlá àjàgàjìgì ọmọ ìjìrọ̀ ní ìrọ̀wọ̀ àjèjì mọ̀fọ̀wọ́sọ nírọ̀wọ̀ apẹ̀rẹ̀ rọ́fìmúrù ọmọ olówó ń joyè méjì ó ń jọba níjẹ̀bọ̀dé ó tún jẹ́ ti dàgbùrẹ̀ ti dọ̀wá ọmọ odò ibẹ̀ òkè ibẹ̀ ọba múrìn ńlẹ̀ múmìtìtì ọmọ kí ìlàsógun kí ìdèlè sọgbọ̀n kí yọ̀yọ̀ sàwọ́ta ọmọ iléwòrán ṣòdù mẹ́sàn-án ọmọ agbára dáàbò ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọjàjà àgbà sún orí o. àyà tó o fi sílẹ̀ àti àwọn ọmọ ọmọ ọmọ pẹ̀lú mọ̀lẹ́bí lápapọ̀ olóṣèrántí rẹ̀ ẹnjìnìà adéolú adéẹ̀kọ́ ló ń kéde délé fún gbogbo ẹbí. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. tani tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kórì ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó máwọn èròjà fóònù tó jẹ́ fọlọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa ṣàn yòókù díẹ̀díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́n cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi maka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira. òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àkòrí ìsọjí ńlá látọwọ́ ìjọ Deeper Life káàkiri ayé gbogbo. Oníwàásù àgbà ajínrere àgbáyé tó kún bámúbámú fún agbára Ọlọ́run. WF kúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àti múnisìn gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire agbára ọlọ́run asábíà lọ́wọ́lé tọ̀ yín wá o. bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá Kúmúyì. Ìbàdàn ní sọ́jí àràgbà yàmúyàmú yìí kan. ní CAC grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú Ìbàdàn. lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní sí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty yìí. láago márùn márùn-ún àṣálẹ́ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó lókù òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. kájẹ́ àsùnwọ̀n bàbá kálẹ̀ gbòmìnira ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. lọ́nà mobile vigil sango twenty twenty two bẹ́ẹ̀ ni ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp túnbọ̀ wá sí the apostolic church nigeria sango area headquarters lẹ́yìn ọjà sango sango ìbàdàn tó máa wáyé ní friday four oṣù kejì february ọdún twenty twenty two yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́ òru máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator pastor ca adeleye sango area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday february four oṣù kejì ọdún twenty twenty two yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ lẹ́rìí túkàn lọ́dún yìí lórúkọ jésù. ìkúlọ̀ pin. pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run la ń aya wa màmá wa màmá màmá wa olùfẹ́ ọ̀wọ́n Victoria Adéyọ̀ọ́lá Akínọ̀sùn JP ẹni tó fàyè ẹ̀sẹ̀ yìí sílẹ̀ lọ́jọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one lẹ́ni ọdún márùndínlọ́gọ́rin seventy five bí ètò òsìnkú ó ti lọ nìyí o lọ́jọ́ kejì oṣù kejì ọdún twenty twenty two lẹ́tọ̀ àkànṣe orin service of songs ní All Saints Chapel CAC General Secretariat ńbàdàn ní déédéé aago mẹ́ta ọ̀sán tó bá dọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kejì lẹ́tọ̀ sí orin onígbàgbọ́ Christian Wave ní nílé àti ọ̀sùn tó wà ní c fourteen ìfẹ́ olú street off igem airport area ńbàdàn láago mẹ́ta ọ̀sán tó bá dọjú ẹtì friday àkànṣe tí ó wáyé nílé àti ọ̀sùn tó wà lágbègbè airport ńbàdàn láago mẹ́sàn-án àárọ̀ tí ìsìnjáde òkú ó sì wáyé láago mọ́kànlá àárọ̀ ní cac general secretariat ìlú ìbàdàn níbẹ̀ náà lètò ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀mú ó ti gbìnàyà látàgò kan ọ̀sán sókè gbogbo wa lágbẹ̀yìn arúgbó wa o àmín olùkéde àwọn ọmọ fún gbogbo ẹbí ìpàdé àdúrà olóṣooṣù bẹ́tàìdà one two three iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọ̀nà bẹ́tàìdà lọ́jọ́ wọn ni ló ń ṣẹlẹ̀ níbi ìpàdé àdúrà yìí o. ẹ gbéra lẹ̀. lórúkọ jésù ìwọlẹ̀ rí kan bàbá ṣe bí ọba lónìí kò máa bọ̀. ẹ tó ti dẹ́ o. ìpàdé àdúrà lóṣooṣù bẹ́ẹ̀ ṣáìdà one two three. tóṣù kejì ọdún tuntun tá a wà yìí. february twenty twenty two tún ti kó. tóṣù kejì máa wáyé ní tuesday on the one wednesday on the two àti thursday on the three. láago méje òwúrọ̀ kùtù lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. nínú ilé ọlọ́run wa ṣe bí ọba kọ́tà ṣe bí ọba bus stop. gbàrẹ́mú ìdí omi airport area ìbàdàn. onísọjí àgbáyé ni. apọ́sù dr sẹ́mu mustapha jẹ́bi. bàbá ṣe bí ọba. àtàkàkàtà àwọn olórí ẹ̀mí ló bá wà ń bẹ́ẹ̀ ti ṣe ní bẹ́tísáìdì àtọ́sù torí pé sóòrù ọ̀lẹ́ kẹta. ó bọ́ sínú fifty days fasting prayer tó ń lọ lọ́wọ́. wákàjọ pé yàwó èdè mìíràn kó working God. testimony rẹ̀ dájú lórúkọ Jésù gbàgbẹ́. We are the students of Ibadan Christ Apostolic Grammar School. Hooray! It's happening again. Ibadan Christ Apostolic Grammar School, Clock 62. In preparation for the 62nd Founders Anniversary celebration of our dear school, Ibadan Christ Apostolic Grammar School at Perin Oniyere, which will start on Tuesday, February 1st to Sunday, February 6, 2022, we have lined up the following programs to make the celebration more colorful and memorable. Day 1, Career Talk and Counseling on Tuesday, February 1st at 10 a.m. Day 2, Science Exhibition at 10 a.m. While Novelty March comes up same day, Friday, February 4 by 3 p.m. Day 3, Anniversary Lecture and Award of Honors to distinguished English Sport Boys on Saturday, 5th February, time 10 a.m. Finally, Sunday, February 6th, Thanksgiving service at CAC Olugbode by 10 a.m. prompt. Come, let's celebrate 62nd anniversary of our dear school, Ibadan Christ Apostolic Grammar School. Announcer, Anniversary Planning Committee. Ajá balẹ̀. ok wọ́n sọ pé ẹṣin kì í kọ eré àsáré ilé bọ̀ bá wojú aago rẹ̀ ìṣẹ́jú bíi márùn mr ẹṣin mr horse mi gbọ́. mr ẹṣin a sì ní ìṣẹ́jú márùn-ún. ẹ ẹ sọ pé. mo ní a sì ní all right ok ní ìpínlẹ̀ Ògùn àwọn ọmọ inú ilégbìmọ̀ asòfin wọ́n ti ké sí àwọn tó wà nípò alága ìjọba àbílẹ̀ tẹ́lẹ̀ rí pé àgbààgbà tó jẹ̀ṣẹ̀ bí ẹ pera yín jọ o lórí ìwé kan tí wọ́n sì kan ayé àjẹ àjẹrákábá tí wọ́n jẹ nígbà tí wọ́n bẹ ní ipò alága ìjọba àbílẹ̀ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ pé àwọn alága ìjọba àbílẹ̀ kan lábẹ́ àkóso sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlẹ̀ Amósùn kí wọ́n wá o lẹ́rọ̀ wá sí iwájú ìgbìmọ̀ táwọn gbé kalẹ̀ láti ṣe ìwádìí àwọn ìwé kan tí wọ́n sì kan bí wọ́n ṣe lo ipò nígbà tí wọ́n wà ní ipò alága wọ́n ní ilé gba aṣòfin láti ipasẹ̀ àjọ kan tí wọ́n gbé kalẹ̀ ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti rí sí ìkákòyàwó àti bá a ṣe lè pagidínà ìwà ìjẹkújẹ lẹ́nu àkóso ọba wípé wọ́n wòye pé wọ́n lo ipò tí wọ́n lò nílòkulò lákòókò náà ní ìpínlẹ̀ Ògùn ẹni tí í ṣe alága ìgbìmọ̀ ọ̀hún Musefiu Lamidi ló ní gbígbé kalẹ̀ tí wọ́n gbé ìgbìmọ̀ ọ̀hún kalẹ̀ kì í ṣe láti kàn máa dúnkokò asán mọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n àbájá àwọn ọ̀bá rí kò ní gbòò ìdí nù táwọn fi sọ pé gbogbo àgbààgbà tó bá jẹ̀ sẹ́bì àtòsí ọba o àtàwọn tí wọ́n yàn sípò gẹ́gẹ́ bí alága kí wọ́n ó tètè pera wọn wọn yọjú wá o wọ́n ṣe àlàyé wípé tí wọ́n bá ti wá tí wọ́n sọ tẹnu wọn lọ́ba tán kò sí nǹkan kan tí ó tún kù níbẹ̀ wọ́n ní wọ́n sọ pé ńgbà tí wọ́n ó sì ìwé kan àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan wọ́n rí i pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba gan àtàwọn tó jẹ́ àwọn alága ìjọba àbílẹ̀ wọ́n jọlẹ̀ dé àpò pọ̀ láti mú owó ìlú kí wọ́n lọ́mì nípasẹ̀ ojú òpó kan lè ti gbà gbọ́n owó ìjọba sí akoto ti àpótí ara wọn ìròyìn ń bẹ nínú ìwé ìròyìn ti Nigeria Tribune ní àárọ̀ tòní àwọn alága ìjọba àbílẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n ní ogún ti jẹ lọ ọgbọ̀n jẹ padà bọ̀ báyìí wọ́n wá ṣàlàyé <laughs> wọ́n ti fún ẹgbẹ́ PDP àti APC ní ìwé ẹ̀palẹ̀ ẹrù yín mọ́ quit notice ní jẹ́ bẹ́ẹ̀ ta ló sì fún wọn níwèé ẹgbẹ́ kan tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sára wọn jọ mega party ni ọ̀tọ́mi mbẹ́mbẹ́ galina àbámbẹ́mbẹ́ àgbákòbá ńbẹ̀ńbẹ̀ àtàwọn ìkànnlú míì kódà wọ́n ti fa ọmọ oyè tí ó dupò ààrẹ lábẹ́ mega party ọ̀hún kalẹ̀ wọ́n pé àwọn ti fún APC àti PDP ní quit notice pé ká mọ́ pàdé mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o tọ́ iléeṣẹ́ ààrẹ tún ti sọ̀rọ̀ sókè pé bí ẹgbẹ́ PDP ṣe ń kọlu ààrẹ Muhammadu Buhari pẹ̀lú àwọn gbólóhùn eléyìí tí ò bá etí sọ̀rẹ́ iléeṣẹ́ ààrẹ ní ìsọnù ọ̀rọ̀ ní bòde hmm. lẹ́nu ẹgbẹ́ PDP òun torí pé ààrẹ sọ pé àwọn ò lọ sí Zamfara ààrẹ ò dẹ̀ tún lọ sí Zamfara mọ́ bẹ́ẹ̀gùn ẹ̀ bàbá ẹni bá lóun ò jó tó sì sọ pé òun ò tún jó mọ́ ta ni mo nì sí i presidency ni nǹkan àtijú ní PDP ń bá kiri wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ti pọ̀ ju o lórí bí wọ́n ṣe ń bẹnu àtẹ́lu ààrẹ Buhari tọkọ̀ tọ́lọ́hún ọ̀lọ́ Zamfara tó ti kọ́kọ́ lóhùn ọ̀lọ́ tó tún lóhùn ọ̀lọ́ mọ́ ìròyìn yẹn pọ̀ lójú ìwé ìkẹjọ Vanguard wọ́n ní bẹ́wúrẹ́ bá jẹ lọ yọ padà wálé tágùntàn bá jẹ lọ yọ padà wálé ilé làbọ̀ sinmi oko rẹ̀ ọ̀ tí ì sí tán. èmi èyí àgùntàn o. èyí àgùntàn. ajá àtàjà ń bọ̀ jákèdókè lọ́nà jákèdókè lọ́hùn. Allahumma salli ala ọ̀nà gbogbo lọ́wọ́ Basọ̀rún nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission ultra modern Complex oríta Basọ̀rún Ìbàdàn iléeṣẹ́ Expert E Nigeria